يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الحمد لله الذي يدعو إلى دار السلام والصلاة والسلام على خير الدعاة إلى الله نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في الدار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله أبا أبا لا أبا أمتفي سمعوا الجنة الله الله أمر القرآن بي وقفره وقفره àmọ́ni tó ń pè yín lọ òun náà ní Darus Salam ilé àlàáfíà ọlọ́run ọdún ọ̀rọ̀ bọ́tà tòlúsí náà tí yóò dá ọlọ́run ọba lóhùn kọ́lọ́n fẹ̀yìn náà sínú àwọn tí yóò jẹ́ tó wà lọ́run kọ́lọ́n fẹ̀yìn àwọn láàánú rẹ̀ ìwà tó bá kú láyé ọlọ́run jẹ́ kálọ̀ lé sínú inú Darus Salam. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kọ́bá gbogbo àwọn sàádé èyí tó jáde nínú ọ̀rọ̀ tí èyí máa wáyé fún láti gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá jẹ́rọ àlá fi ń jáde láti náà Al-Qur'an Karim sunna nabi wa Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni ojú ọ̀nà tó dáadé tó yìí máa ń tẹ̀lé òun náà ni ojú ọ̀nà tó dáadé tó yìí máa ń tọ̀ sunna nabi òun ló dùn òun ló dáadé kò sí dàmú bẹ̀ kò sí wàhálà ń bẹ̀ òní jẹ́rú èèyàn ọlọ́kọ̀ọ́ láàánú ẹ̀ súnà náà kọ́lá mọ́sà fẹsẹ̀ wà múlẹ̀ ńbẹ̀ jù báyìí lọ. gbogbo àwọn táwọn ọ̀rọ̀ súnà lọ́kàn táwọn rò pé ìjọ kan làwọn yẹn náà ìyá àwọn rò pé pé asáà ní àníjọ́ ìlú báyìí ọmọ ìyá mọ́jọ pé ọjọ́ tó lọ kò sí àbáwọ kò dẹ̀ sí ibòmíì tó fẹ́ gbà tó fi lọ lè jẹ́ ẹnu mi kankan máa bí sọ àwọn àṣẹṣe ńlá rẹ ni ọlọmọsàdé ọ̀rọ̀ wa lọ́rùn jùlọ ìlọ yìí tá a ti máa ṣe àwa náà àwọn súnà kan bẹ táwa náà ti máa ṣe ọlọmọsàdé alẹ máa ṣe èyí tá a ti ń ṣe kọlọmọdé ajú sílẹ̀ gbogbo àwọn tí ọwá ti ṣe ọlọmọsàdé àwọn ọlọ́ọ̀ká wọn náà kan máa ṣe súnà nílùú Muhammad àtàwọn àtàwọn kọlọmọsàdé gbogbo ní olóore ẹ̀yin báwo la ṣe fẹ́ yí ìmọ̀ ìjísí ọlọ́run báwo la ṣe fẹ́ máa propagate ìmọ̀ ìpìlẹ̀ ṣẹ́jọ́nà ọlọ́run báwo la ṣe fẹ́ máa jí àwọn tó sùn tẹ́lá àwọn tí yóò ti kú àwọn yẹn ti lọ àwọn yẹn ti bá lọ nìyẹn tẹ́lá àwọn tó sùn láwọn yí àwọn táwọn fẹ́ jí àwọn tó sùn àwọn náà gbọ́dọ̀ sùn ọ́ tá ti sùn àtàwọn àtàwọn ìgbà tí wọ́n fi di pé àsìkò tó àbámọ̀ ní kálukú sọ àwọn táwọn sùn àwọn sàbámọ̀ àwọn akọ́yẹ kágbé kájí àwọn tó sùn àwọn náà sàbámọ̀ wọ́n àbáṣe mọ̀ ní ah, àbáṣe tají àbáṣe jẹ́ àwọn tó sùn kálẹ̀ sí rúru lára wọn. ẹni bàbá wa ẹ̀yìn yára adáwọ̀ tó lọ́lá ìdí wọn pè ní ká máa tètè sí bẹ́ẹ̀ ní ọlọ́run wíyà sẹ̀bìlì ìkùrù ìsìlámì ní nas òun náà ní ká máa gbé ìsìlámù lọ́lẹ̀ báwọn èèyàn ká máa ṣàlàyé ìsìlámù fáwọn èèyàn wọ́tà àléhùn ìyá káṣímọ́ kúrò àwọn èèyàn ní ìsìlámù wọ́tà ti dúkú fi wá kẹ́lẹ́ àyà káṣímọ́ practice ẹ̀ nínú ìsẹ̀mí wa practical sambo kọ́mọ jáde ọba tó ń sọ ọ́ wọ́n bá ní àìmọ́ ah, kírun tí wọ́n bá ní ẹgbẹ́ ọlọ́ngbọ́ọ̀ ẹni tó yẹ gbọ́lá gbọ́ yẹn ká má rí tó náà gbàǹgbà mí gbọ́ ẹ máa kí ọ̀nà wọn kọjá pé òun ọkọ̀ lórí mọ́sálásí ẹ̀dá níwá kọjá pé ta bá tẹ̀lé àbí ta bá lọ̀lẹ́ ìbéèrè rẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí lọ́dọ̀ àwọn ará wọ́n sọ fún wa pé ìyẹn àgbà ní lágbẹ́já àti láǹfààní wá sí tó ń ṣe lórí ọmọ tẹ̀lé láǹfààní àwọn ọmọ ìyá tí wọ́n ń pèpè pé ẹ wá ṣe dáwà ẹ wá ṣe dáwà pẹ́ẹ́dẹ́ pé ládùúgbò tá a bá ń béèrè rẹ̀ wọ́n ni ah kápẹ́ńtà àfààní bá ń sọ̀rọ̀ ẹ bá ń ṣe ní ah ẹ̀rù bá dáa àmọ́ ẹ̀ẹ́dẹ́ tí àwọn èèyàn ṣe dáwà ní inú ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ìjọba bẹ́ẹ̀ kí àwọn ìgbẹ́jọ́ ọdún tó fi dẹ́nu ọlọ́run kó náà rí pé òun náà ṣe tán láti tẹ̀lé tọ́lọ́ ẹ̀yin bàbá wa ìyá okùnrin dáwọ́ sí ilẹ̀ láì wájú bá wọ́n mi náà ò jáde lè wájú bá sálẹ̀ lè ó mà bí sípàtà àmà wọ́n ní dáwà ká máa pe àwọn èèyàn lọ sínú islam wípé islam lélẹ́yìn ẹ̀sìn ọlọ́run lélẹ́yìn ká máa pe àwọn lọ́síbi tawhid ká máa pe àwọn lọ́síbi ìjọsìn ọlọ́run ká máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó dá fáwọn èèyàn ká máa tún lórí lọ ṣe pẹ̀lú dáwà wọ́n ní dandan lórí gbogbo àwa ló ń mà wọ̀lùfọ́lù ló àyín ní gbogbo aláàmà pèpè síbẹ̀ náà ọlọ́run ìbá jẹ́ pé ayé ẹ̀yọ kan náà lọ́ba yíyọ ayé àtọ́ba yíyọ ní kọ́ ṣàlàyé ayé àjọ bá ti yọ mọ́kẹ́ni bọ̀dọ̀ wà lọ́wọ́ ayé àti wọ́n yẹn gẹ́gẹ́ wọ́n kàn fà á lásán wọ́n ní ọmọ túmọ̀ ẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ túmọ̀ ẹ̀ gbọ́dọ̀ sọ àwọn ìdájọ́ tó wà ń bẹ àti gbogbo àwọn ẹ̀kọ́ tó kó sínú kó tó lè ṣàlàyé fún àwọn èèyàn. ìbádọ́lá ẹ̀yin orísun ọlọ́run ọba ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa ẹ̀yin bàbá ìyá wa ẹ̀yin kálọ̀ lè mọ̀ pé àlùfáàdù àlàdáwà tó fáàdù àìní gbogbo wa lágbọ́dọ̀ máa pèpè síbi dáwà lágbọ́dọ̀ máa pèpè pẹ̀lú dáwà lágbọ́dọ̀ máa pè àwọn ìṣòjọ́ náà ọlọ́run ọba àlẹ́dẹ̀ yẹlẹ́dẹ́mú kúlá mùsùlùmí ní hàn síbákú rẹ̀tọ̀ àìlmì bí kálukú bá ṣe lágbára tó bẹ́ẹ̀ dáni kó ṣe máa pèpè bí ìmọ̀ kálukú bá ṣe tó bẹ́ẹ̀ dáni kó ṣe máa pèpè ẹ má fi kankan pamọ́ tẹ bá mà nínú ẹ̀sìn ọlọ́run àbíkẹ́ ìṣàlàyé fún èèyàn ẹ máa tu ọmọ kékeré ẹ máa tu àgbàlagbà ẹ máa tu ọkùnrin ẹ máa tu obìnrin dáwà lọ́lọ́run fi di ayé mú gbogbo àwọn tá a jẹ́ fẹ́lẹ̀ yìí àwọn kan ló pè wá o gbogbo ara fi wáyé àwọn kan ní wọ́n pè wá àwọn náà gbọ́dọ̀ pé àwọn ẹlòmíì ká máa pe àwọn ẹlòmíì ní dandan ní ọ̀nà àyànnú lórí wa Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún wa yí pé a'udhu billahi minash shaitani rajim walitakun minkum ummah ọlọ́wọ́n bá ní jama'atun ta'ifa ọlọ́wọ́n bá ní àwọn ìjọba gbọ́dọ̀ dìde ummah jama'a ta'ifa wọ́n gbọ́dọ̀ dìde láàrin yẹ̀dàáhùn ilẹ̀ lẹ́fọ́ rere tí wọ́n máa pàmò èèyàn wípé ẹ máa bọ̀ wá ṣe rere ẹ máa bọ̀ wá di rere ẹ wá ṣẹ̀ṣẹ̀ àṣìlá ẹ wá ṣe Islam ẹ wá ẹ wá gbẹ̀ṣẹ̀ àlàáfíà nítẹ̀kùn ọ̀rọ̀ àyàní láàmù láàmù lè mọ̀lọ́ rẹ̀ ọlọ́run bá ní àwọn gbogbo yẹn gbọ́dọ̀ sùn sójú kan àwọn kan wọ́n gbọ́dọ̀ dèdè láàrin yín tí wọ́n máa pàmò èèyàn ẹwà mọ̀ ọlọ́run lọ́kàn ẹwà sí ọlọ́run lọ́kàn ẹwà gbọ́ ọlọ́run lọ́kàn ẹwà gbọ́ra lé ọlọ́run ọba lọ́kàn ẹwà mọ̀ sí ọlọ́run ọba ẹ máa wá máa kírun ẹ máa wá gbà rẹ̀ ẹ máa yọ zàká ẹ máa lọ mọ́kà ẹ máa wá ọba ní lítẹ̀kùn wà lítẹ̀kùn ní pọ́n ọmọ ọlọ́run ní a gbọ́dọ̀ rí àsìkò kan kọ́mọ̀ jẹ́ pé àwọn kan nàró láàrin ọ̀nà yẹn ni kí wọ́n nàró yad'una إلى al-khayri kí wọ́n máa pèsè lọ síbi dáadáa wa ya'muruna bil ma'ruf kó sì máa pàṣẹ dáadáa wa yanhauna 'anil munkar kó sì máa kọ ìbàjẹ́ lórí ilẹ̀ wa ulaika humul muflihun ọlọ́ọ̀bá ni gbogbo àwọn tí wọ́n bá ń fún rere tí wọ́n ń tu àwọn èèyàn síbi tí wọ́n ń tọ́ka rere fáwọn èèyàn tí wọ́n ń kọ ìbàjẹ́ lórí ilẹ̀ wọn ò dákẹ́ lérí àbòsí wọn ò dákẹ́ lérí ẹbọ tí wọ́n dákẹ́ lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ta àwọn èèyàn sákìyèsí ẹ̀fúra ẹ̀fúra ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní wọ́n láàyíká fọmúlìmọ̀ fún ọlọ́run láwọn àwọn ni wọ́n bá jèrè ọlọ́run ni wọ́n máa sọ̀kìdì tí ọba sáwọn tí wọ́n máa pa àwọn ìfúnjẹ́ ní ọlọ́run ọlọ́run ní gbogbo agbápátá ní sọ̀kìdì gbogbo aláàmà pèpè tá a bá ti mọ̀ ọ̀wọ́n náà máa sọ fáwọn èèyàn nínú mọ́tò ẹ́ ẹ bá tó ń ọ̀wọ́n náà dá sí lórí social media ní wọ́n ti ń kọ́kọ́ kọ́kọ́ ìwọ́n náà kọ́ tọ́da ní wọ́n ti ń wo okú ìwọ́n náà kọ́mẹ́ǹtì mọ́dàkẹ́ ibi ní bàbá àbòrìṣà yìí sọ yọ̀rọ̀ ní sikini ọ̀rọ̀ ní gbà. ọlọ́ba ni ẹgbẹ́rún dákẹ́ ọkọ̀ ojú omi ọkọ̀ ọ̀la ọmọdé ọ̀tẹ̀rì àwọn fẹ́ tẹ ìsìlámù wọn fẹ́ tẹ̀rì. sọfínà tó nàjà ọkọ̀ àṣeyọrí ọkọ̀ àti ìwọ ni wọ́n fẹ́ kọ́ wọ́mi ẹ wà ní wọn wọn gbé ìsìlámù sáàrin wọn wá ń tapà lọ́tún wọn wá ń tapà lọ́sẹ̀ wọn fẹ́ kí ìsìlámù ṣubú wọn fẹ́ kí ìsìlámù owó ẹ̀rí bàbá ẹ̀dá kùtùkù tẹ́lẹ̀ wọn bá wa ẹ̀mẹ́jẹ̀ adákẹ́ ẹ̀mẹ́jẹ̀ adákẹ́ ayé tí ọlọ́run bá mílíọ̀nù báyìí tá a wà ń bẹ̀ tí sì fún wa ní ta fẹ́ tí ń kẹwàá tí ń kẹwàá ń bẹ̀ yìí ọlọ́run ọ̀dà ayé ìgboro kankan lẹ́yìn tó dá torí ìsìlámù ọ̀dà nítorí ká máa wá sin òun nìkan bó láti wá yajú lẹ̀ táwọn kan máa sọ pé ìṣẹ̀ṣe lọ́nà ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ní ẹ̀sìn ẹ̀sìn islam ẹ̀sìn àwọn arábù ni kì í ṣẹ̀sìn yorùbá wáyé táwa yorùbá ń sí islam mo ní ọlọ́wọ́ bá sọ fún wa pé wà máa rìsáàlì náà ka ìlà ka fátánlì náà ọlọ́wọ́ bá ní àrán wa muhammad sáwọn èèyàn díẹ̀ bí ìbá jẹ́ pé àrán ó sí gbogbo àgbáńlá yé nìí báwọn oníṣẹ̀ṣe máa ń sọ̀sọ́kúsọ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n gbé ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn arábù ni ẹ̀sìn dákẹ́ ọ̀ kọ́mẹ̀ntì ìwọ náà sọ̀rọ̀ ọ̀ gbọ́dọ̀ wò Islam ràn ọlá ọlọ́run ọlá Islam náà ló ń jẹ́ torí wà láyé kátó wá pàwọ́tà wá kéwù àwọn wá ṣe dáwà mọ́ báárà là ń ṣe kíní báárà làwọn ń tọrọ ni wọ́n láfa àtúntà dé sádùkù kan sì kálukú ọmọ wo àgbo rẹ̀ ní pé èlò lanílágbò ọláwọn alálàáfà ti dé ṣe alubára làwá àdàkùdàmáwó warasatul anbiya ọlọ́wọ́n bá aláà wọ́n náà wọn náà bí iṣẹ́ kánwá jíṣẹ́ kánwá spread islam anábì wá níṣẹ́ ẹ̀rẹ́yìn àlùfáà jẹ́ kéw ẹ̀yìn ni àrólé àwọn anábì ọlọ́run àwọn anábì ọlọ́run kì í gba bára o wọ́n gbowó de àwọn anábì ọlọ́run ọba wọn mọ̀ jíṣẹ́ ọlọ́run àmọ́ táwọn yẹn bá bọ̀ wọ́n kan wọ́n gbà o àmọ́ kọ́ wá jẹ́ pé torí tí wọ́n gbà ni wọ́n fi ń jáde lè ṣe dáwà kò sáà nẹ́bẹ̀ ọlọ́run bá kan tí máa ń ṣe bẹ́ẹ̀ àti wọn bá ti bọ̀ wàhálà ti dé kò ní wájọ́ mi mọ́ yóò ní sẹ́fẹ́ yìí à ń sáré gẹ̀mú tẹ́ pé òun lọ́dún báyìí bẹ́ẹ̀ wò wọ́n ràn ah, ah. ìjọra làwọn lọ àwọn ìjọra wọn mọ ẹ má jẹ́ adákẹ́ o àwọn àfa ti sun o wọ́n ti kó lọ́fíìsì o ọ́fíìsì àwọn anábìyàn ọlọ́wọ́n ti kó mẹ́ǹkà mí wọ́n ṣe kọ́dà àwọn ẹlòmíì wọ́n ti lọ lè gbé aṣọ ọ̀tẹ̀ wọ̀ wọ́n sì jòkó sọ́fíìsì àwọn anábìyàn ọlọ́wọ́n àwọn onímọ̀ yàtọ̀ láàrin sáàfà ni àbóníṣẹ́ṣe sí bàbá aláwo ni àbáfà àwọn èèyàn wọ́n bẹ ní gbogbo kọ̀rọ̀ ayé tí wọ́n máa darí àwọn èèyàn sí inú òkùnkùn tí wọ́n máa sọ fún èèyàn pé ọlọ́run bẹ èèyàn wà <laughs> ń fi èèyàn sí ẹgbẹ́ ọlọ́run <laughs> ń fi ẹ̀dá sẹ́gbẹ́ ọlọ́run ọmọ ẹni dágbé ní Allah ni ọwọ́ khaliqu kulli shay òun ló dá gbogbo kan wa maliku kulli shay òun ló jẹ gàba lérí gbogbo kan ẹ̀dá kò tẹ̀lé tọ́lọ́wọ́ bá wa ẹ̀já tají o ọjọ́ lọ o ọmọdé adákẹ́ o Allah subhanahu wa ta'ala tó sọ́nà ayami ó ní wad'u ila rabbika ó ní ìwọ̀wọ̀ Muhammad máa pèpè o máa pa àwọn èèyàn o lọ́sọ́dọ̀ ọlọ́run ila tawhid wala takunanna minal mushrikin dákun mọ́ jọyìn àwọn ẹlẹ́bọ̀ o wọ́dọ̀ ila rabbika ìrìn àdẹ́bì máa pèpè sọ́dọ̀ mi o sọ pé èmi lọ́lọ́run èmi lọ́ba àṣọ èmi lólùṣe èmi ní gbà lọ́wọ́ ìyẹn tó sẹ́ni tí ó fún èmi ní fún ìyẹn tó sẹ́ni tí ó gbà èmi ní mú wọn wáyé èmi ní mú wọn kú ò èmi ní ọba gbogbo nǹkan gbogbo nǹkan wọ́n lọ́wà nítorí máa wala takunanna minal mushrikin má jọyìn àwọn alẹ́bọ̀ o ẹ̀yin àlùfáà tẹ́ gbégbé sójú ọ̀nà ọlọ́run ọba ẹ má jọyìn àwọn ṣẹ̀ṣẹ̀ o àfà ó ní ọ gbọ́dọ̀ ya olóró jù ìwọ tó bá ya olóró jù títẹ́ ti bá ọ ó ní tábà tí ìyẹn bá já àfà ọ gbọ́dọ̀ máa ṣàdúrà ó sì gbọ́dọ̀ máa ṣògùn àfà kan lọ bẹ́ẹ̀ láìpẹ́ yìí ńlọrin oníbò ló ṣe wájú olóròjú bíi àdúrà ó tún wọ́n sọ̀rọ̀ ojú òtún sàṣẹjẹ àwọn abèrè pé sí ẹlẹ́bọ lẹ́yìn agbọ́dàdúrà èwú sàṣẹjẹ ṣé oníbìílẹ̀ lẹ́yìn gbogbo ẹni tó fi láwà ní káfá o gbogbo ẹni tó káfá o gbogbo ẹni tó kéwú káfá o gbogbo ẹni tó lè lárúbáwá káfá o gbogbo ìmáàmù kọ́ làfá o gbogbo ṣéwù táwọn èèyàn ń tẹ̀lé gbogbo wọn kálàfà o àwọn ṣéwù aládò oníkódé ń bẹ́ lu o àdó ìkódé bẹ́rẹ́ ojúmọ́lù gbogbo àwọn nǹkan kí nǹkan yìí ẹ̀dá kò ṣe ọwọ́ ànábì láti bá. èyí tó yẹ kẹ́ ẹ máa fi pe àwọn èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ wá ń pa èèyàn lọ́sọ́dọ̀ ṣèitán níjọ́ tó bá ti ní àdúrà òtó mọ́ kò síbi tó tún lọ lẹ́yìn ọ̀dọ̀ ìsù wa ẹ̀yin fọ̀dá ìlú dáwọ́ ti kẹsíra ọlá tó wà fún ká máa pè àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba ọlá tó pọ̀ ni bàbá rẹ tí o ti ṣe súnà gbìyànjú lérí ẹ̀ màmá rẹ tí o ti ṣe súnà gbìyànjú lérí ẹ̀ kò sóore tó lè ṣe fún ilé ayé kó tó tó kọ tọ sọ́nà bí ó ṣe wà àlìjánà torí pé àlìjánà yìí náà ní ilé ìgbére tẹ́lẹ̀ pé táwa ti wọbẹ̀ kò sí ẹ́ à ń kọdún mọ́ ọjọ́ ọgbẹ̀yìn yọ́mọ̀lẹ̀ kìámọ́ náà ni yọ́mọ̀lẹ̀ ààrẹ ọjọ́ ọgbẹ̀yìn lẹ́yìn rẹ̀ kọ̀sọ́jọ́ mọ́ béèrè lókù ee béèrè lókù ọlọ́run fi ní ẹlẹ́dín náà àmọ́ ní wọ́n á mẹ́lú sọ́ọ̀lì ha ti káyọ̀ náà láhùn jẹ́ndá tó lè fòdìdá òsì nùsùlá kọ́ọ̀lì nínà fi ha láàyè bẹ̀gùn ní àní ha àhíwàdà ọlọ́run ìgbádùn náà débi pé táwa wà ní àlìjẹ́ndà a ní í ṣe fẹ́ kí ìgbádùn ọ̀ tán ọlọ́run wa ní kò lè tán gbére ẹ̀yin bẹ́yìn ọ̀sẹ̀ bọ̀ ẹ̀yin ẹ̀ máa bẹ̀rẹ̀ náà àyàn àlìjánà gbére ẹ̀yin ni mo kọ́ àlìjánà fún àwọn tó bá ń gbọ́ ọlọ́run gbọ́ tó ń ṣiṣẹ́ rẹ ni wọn ọlọ́run ni wọn wọ àlìjánà fèrè dáwọ́sì. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run bá ní wa man ahsanu qawlan mimman da'a ila Allah ọlọ́run ní kò sẹ́ni tó da lọ́rọ̀ tó tu ẹni tí ń pèèyàn lọ́sọ̀dọ̀ ọlọ́run ìgbẹ́ ẹgbára tọlọ́run ẹdúró tọlọ́run ẹsìn ọlọ́run ẹgbàfọ́ ọlọ́run ẹ máa tẹ̀lé Allah ọlọ́run bá ní kò sẹ́ni tó da lọ́rọ̀ tó wọn wàá mìlá sọ́ọ́lẹ́há òun náà tó wọ́n practice ti ń sọ òun náà ń ṣiṣẹ́ rí iṣẹ́ rẹ̀ kọ̀ ya pàǹtí ṣe kí ni ní tó ń sọ àwọn ní ẹ̀wọ̀n ní ẹgbẹ́ alọ́lọ́run àwa túndì rẹ̀ àtúndì rẹ̀ nígbà tí ń kírun lọ́wọ́ lábárí tí ìkóde bá ṣe kí ni ìkóde bá bọ́lẹ̀. Ah, ah, ah. owó pèpè sójú ọ̀nà ọ̀lọ́ torí wọn náà dúró tọ́lọ́ ọfẹ́ bọ́lẹ̀ nínú mọ́tò ìgbà tó fi lóhun bọ́lẹ̀ báyìí èyí tó fi sápò oye làdó bá bọ́lẹ̀ wọ́n ló sì ní kágbára lọ́lọ́n lẹ́ẹ̀kan ọlọ́run láwọn èèyàn ò pèpè sọ́dọ̀ ọlọ́run wọn ò pèpè sọ́dọ̀ ọlọ́run àwọn tá ń pèpè sọ́dọ̀ ọlọ́run wọ́n sọ̀rọ̀ wọ́n dẹ̀ dúró ti ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ wọn ò ní yapa iṣẹ́ wọn iṣẹ́ wọn ò ní yapa ọ̀rọ̀ wọn wa qala innani minal muslimin wọ́n dẹ̀ máa sọ ní gbogbo àpé mùsùlùmí là wà ọmọ ní kó kó ẹrù ìyàwó wa náà wọ́n ẹja kí ni wọ́n máa kọ síbẹ̀ ẹja àrọ̀ ní ọ̀jẹ̀ kí má lè jí wọ́n ṣe kí ni àrọ̀ ọ̀rọ̀ ma wọ́n fọ̀fọ̀ wọ́n fi gbẹ́ja wọlé sínú líìsì pé àádùn yẹn náà jẹ́ kí kárádùn níbi ìyàwó lọ́wọ́ ni àwọn ìṣẹ̀lẹ̀bọ̀ wàkọ́ọ̀lá ìnáni mílíọ̀nù Amị mùsùlùmí gbogbo àwọn nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ẹbọ tó bá ti jù sẹ́rù ìyàwó má bá wọn rà o má dẹ̀ fún wọn lówó kán lè rà èmi ìtúnú ọlọ́run ọ̀rà àmọ́ kówó fún wọn ní kán fẹ́ rà wọ́n dẹ̀ rà lóòótọ́ ó dẹ̀ rí yàn nígbà tí ra òun ẹni tí ń ṣe àtẹni tí ń sponsor ẹni tí ń ṣe wọ́n jọ ń ṣe ni. owó tó bá béèrè fún wọn gbogbo kan tó bá dáa fún wọn àkòsí tó yẹn fún àná àyàn tí ó ṣe kí ni tọ́pọ̀ àmọ́ má ṣẹbọ sọ pé ọwà lọ́jà ẹ́ wọ́n wá ń sọ pé bàbá ọjà wọ́n dá ṣe tutù wípé àfà dáwò tiẹ̀ o ọlọ́ dá o wọ́n ní bàbá lọ́jà ọyọ̀ ọ o ó ṣe tán kọ́dà kí wọ́n ti kó sọ́ọ̀bù kó gbọ́jà síta ọfẹ́ <laughs> ṣe tutù mú yàn tà mú kọ́sọ́mù àwa yàn pa owó owó pa yẹn máa jẹ́ iná ayé yàn. <laughs> wọ́n fi rí gba ọlọ́run o wọ́n fi rí gba bábu wáyà o. ọ̀rọ̀ kan bẹ nínú Al-Qur'an ó yẹ kó máa dùn gbogbo wa nú gbogbo àtàǹjì ṣe ọlọ́run ọba ọlọ́run ọba aláǹsọ̀rọ̀ ó ní subhana rabbika rabbil izzati amma yasifun kí ló rí jama wa salamun ala al ibi táwọn tí wọn tọ́lọ̀ ti parí tí wọ́n sí nìyẹn wasalamun alalimọ̀sálì ọlọ́mọsá fàwọn náà sí ní àwọn tí wọ́n máa jíṣẹ́ ọlọ́run ó bá ẹgbẹ́ títí omi fún mọ́mọ́ kan gá níbi gbogbo àwọn òròyìn burúkú táwọn èèyàn fi ń ròyìn mí wasalamun alalimọ̀sálì àwọn òjíṣẹ́ mi tí wọ́n spread ilá ilá ilá tí wọ́n spread ìmọ̀lọ́lọ́kan ọlọ́run bá ní àlàáfíà ti jẹ́ tiwọn àwọn ìyẹn wọ́n ti kó láyé àdẹ̀ ní dààmú wọn ní dààmú àlàáfíà ti jẹ́ tiwọn ilé àlàáfíà ni wọ́n máa wà wasalamu ala mursali torí kí ni torí pé adáwò risalatila balagu risalatila ẹ̀rù ọba wọn láti jíṣẹ́ ọlọ́run ẹ̀rù ọba wọn láti sòdodo níwájú ọba ẹ̀rù ọba wọn láti sòdodo níwájú àwọn olówó ẹ̀rù ọba wọn láti sòdodo níwájú àwọn olóògùn ẹ̀rù ọba wọn láti sòdodo nínú àwọn apani ẹ̀rù ọba wọn láti sòdodo níwájú òbí wọn ẹ̀rù ọba wọn láti sòdodo níwájú àfa wọn àwọn mùrìsàlùmù àwọn tá a ránṣẹ́ tí wọ́n jíṣẹ́ ọlọ́run tòótọ́ tí wọ́n ti ń sọ dodo tí wọ́n ń lẹ̀ òdodo mọ́lẹ̀ ọlọ́run láwọn tó ti sáwájú wọn náà mùsùlùmí ọlọ́run ní àlàáfíà jẹ́ tiwọn ọlọ́run sàfà wọn náà lè pàbà wọn. anábìnrin máa ń da ilé ahùdà anábìnrin gbogbo ẹni tó bá pèpè lọ síbi ìmọ̀nà ó pẹ́ nìkan yí pé kíní yìí da ọ̀dẹ̀ ń ṣe káàna lahu min ujuri man tabi'ahu á wà fún ní láàdá á fún láàdá kó pèpè gbogbo àwọn tó pè pátá gbogbo ìgbà tí wọ́n bá ń tẹ̀lé tí ọlọ́run ọba sọ léyìí tó pè wọ́n lọ́bẹ̀ yẹn wọ́n dẹ̀ máa ń fọ́n tọ̀hún dáadáa mo ṣàlàyé la ilaha illallah fún yín ládùúgbò yìí òun náà tó wá ṣàlàyé fẹ́ lómi òun náà tó ṣàlàyé fẹ́ lómi gbogbo èèyàn tí wọ́n bá gbàgbọ́ yé la ilaha illallah òye títí táyọ̀ fi parẹ́ màá gba kọmíṣàn lè yọ ìtumọ̀ ẹ̀ ní ẹ dákun iṣẹ́ òlọ́dà tó kéèyàn máa pèèyàn sójú ọlọ́run tọba sọ fẹ́nìkan pé bẹ̀rù ọlọ́run owó èlé tó ń jẹ yọ̀ọ̀dà ọlọ́run lọ́wọ́ ọbẹ̀ ni tí máa ń gbọ́ owó èlé jagun ọdẹ filẹ̀ ọdẹ tún fẹ́ lómi náà ó tún sọ fún fẹ́ lómi tọ̀wọ́n náà tún fẹ́ lómi gbogbo àwọn tó bá gbọ́ nípasẹ̀ mi nípasẹ̀ rẹ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọmọ ìgbà aládàá rere wọn. Ànábì sọ fún Ali ibùdó Abi Talib ẹ̀dá láàánú nígbà tí wọ́n kò ní Khaibar Ànábì ní àwọn lọ ìwọ Ali àwọn lọ Medina ọyá máa lọ sọ́kàn yìí abúlé kò tí ń bẹ lọ́ọ̀kan yẹn máa wá lọ bẹ̀ fọwọ́lá àlẹ́ mi ni mo fi ọlọ́run búra fọwọ́lá mo fi aláàbúra láyé adíyà lọ́hùn bí kan rọ́jú láwọn àhìdá ìbá àjẹpẹ́ nìkan ṣoṣo bílù yẹn bí wọ́n ṣe pọ̀ tó yẹn kọ́jẹ́pẹ́ nìkan ṣoṣo ìlọ́ba mọ̀nà nípasẹ̀ rẹ̀ khairu laka min humuri ni'am ó lóore ju àwọn ará nkúmi pupa lọ àwọn àǹkóhùn pupa ń gbà yẹn nígbà tẹ́yìn bá ní jíìpù tẹ́yìn ní fẹ́ǹsà àwọn mọ́tò hundred million two hundred million ẹ̀hẹ̀ ẹ̀ èmi ọ̀dá mọ́tò mọ̀ ni bóyá ṣe ẹ̀ma mọ́tò kan tó wọ́n dáadáa ẹ̀ Lexus ẹ̀ twenty oh six Lexus is two thousand and twenty six tí wọ́n ní wọ́n fẹ́ gbé wá síwájú ọmọ ìyá ìgbé wọn náà kọ́ ọmọ fi jayé àwọn hómùrù ní ipò tí wọ́n wà níjọ́ nìyẹn àwọn arákùnmí pupa wájú ilé tí wọ́n bá so mọ́ àwọn yọmọ lọ́wọ́ mọ̀ bọ̀ ni pé áá àwọn ará léyìí ti di olówó ńlá torí náà bá tayọ kan <laughs> owó yẹn wọ́n fẹ́ ro dídì ìlú kì í ṣe arákùnmí tó kọ́ mọ̀ ẹni bá ń gùn lọ wọ́n mọ̀ pé eléyìí ó ti di bó owó alábìnrin kọ́ wá fẹ́ nìkan mọ̀nà kọ́ gba ìsìláàmù nípasẹ̀ rẹ̀ kọ́ àbá àdáyé àti ń pèpè sójú ọ̀nà ọlọ́run wọ́n ní kẹ́nìkan mọ̀nà ọdẹ àjùfẹ́sà lọ kẹ́nìkan mọ̀nà nípasẹ̀ rẹ kẹ́nìkan mọ̀nà nípasẹ̀ rẹ ọdẹ àjùkún gùn onígi jíìpù lọ. lórí social media lẹ́yìn ìlànà bàbá mi mọ́tò táka yóò wá dẹ́ngẹ̀ sí yàrá mọ́tò pẹ̀lú agbádá yóò gẹ̀fìlẹ̀ bíi táwọn tó ń ta owó ni wọ́n pè àwọn olóṣèlú wọ́n máa ya fọ́tò pẹ̀rẹ̀ wọ́n ní bàbá sì ra mọ́tò ẹ̀dá kò sí iṣẹ́ tí wọ́n rán nu ṣé wọ́n tẹ́ni kọ́ wá ṣe ní ayé ni ẹ inú rẹ̀ dùn wípé èèyàn mẹ́wàá wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ nípasẹ̀ rẹ̀ àwọn odidi ìlú kan wọ́n gba ìsìláàmù nípasẹ̀ rẹ̀ àwọn òbí rẹ̀ àwọn ẹbí ẹ̀ wọ́n gba ìsìláàmù wọ́n gba súnà nípasẹ̀ rẹ̀ èyí ò dùn ọ́n lúmọ́ ayé ni wọ́n ní wọ́n dùn ọ́n wọ́n fa ayé ṣe fáàrí gbogbo sórí wá nìyẹn sọ́nà ń sọdí fún yíbò yẹn ó dira mẹ́wàá rẹ̀ láàárọ̀ yìí tó tí wọ́n ti mọ̀ pé nídìí bẹ́ẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ ní ká mójútó ìjọsìn ọlọ́run ọba ká sì máa pe àwọn èèyàn síbẹ̀ kèfíyẹ tó ìyá ìdá wa báwo la ṣe fẹ́ jí ìpèpè sójú ọ̀nà ọlọ́run èyí tá à ní tara wa òun náà ni pé ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba ẹ ó ti jó ìjú àjò lẹ́yìn especially nílẹ̀ yorùbá wa yìí bá ṣe ti sí aláǹgbó wà sí yìí ọ̀kọ̀ọ̀kan lẹ́mọ̀ rí kàkẹ́ àdúgbò lẹ́mọ̀ ní àjòkólẹ̀ yẹn sí ní street inú Ramadan ni mo sábà máa ń jẹ́ á dẹ̀ máa gbé wà sí káàkiri á sì máa tákà gbé a wà níwájú ilé Alhaji famili apá hundred fámìlì Bello náà máa retí wa bíìtì wọn <laughs> dáhùn kọjá pé gbogbo tá à ń ṣe pátápátá kò jẹ́ torí ọlọ́run ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin tẹ́ gbé dá wà lọ́wọ́ ẹ má sùn o tẹ́ bá tún sùn mí ó gbé àwọn èèyàn lọ o ayé kan tí kálukú wà náà láwà yìí kò sẹ́ni tí wà lẹ́ẹ̀mejì o irọ́ làkúdà ayá o ẹni bá ti kú ó kú tiẹ̀ ọlọ́ nìyẹn kò tún wá mọ́ bọ́bá dájànú pọ́ dájànú dé ẹni bá ti lọ kò lè wá mọ́ wà á nàhùn ilayhim la yarji'un ọlọ́run bá ní kò sẹ́nìkan tó kújọ padà tó bá ti wá lo tiẹ̀ tán ó ti lọ náà nìyẹn kò wá nídàá kó kéwú bó ṣe kéwú yìí tó nímọ̀ bó ṣe nímọ̀ yìí kọ́ mọ́ la àwọn èèyàn kú nínú àìmọ̀kan kó tó lọ wọlé kéwú rẹpẹtẹ yìí pàṣẹ mọ́ ọ̀kọ́ mọ́ kéwú mọ́ owó ló ń fojú ayé rẹ wá nìkan tó wọn ní a wo àmọ́ kọ́ máa ti pé owó nìkan là ń fojú ayé wa àwọn bàbá wa ń bẹ nínú ẹbọ adákẹ́ àwọn ìyá wa ń bẹ nínú ẹbọ adákẹ́ àwọn bọ́dà wa ń bẹ nínú bídíà ń gbó lọ́wọ́ wọn àmọ́ àsọ fún wọn pé tí wọ́n ń sèyàn ọ̀dà ìyá da'wa wa nashru dini wa ulumihi òun náà ni ká máa spreadi ìmọ̀ ẹ̀sìn káàkiri wọ́n tẹ̀sí kírun náà sì mímọ̀ ànásù ká máa rán àwọn èèyàn létí àwọn táwọn èèyàn ti gbàgbé mínú àkámi dín nínú àwọn àdájọ́ ẹ̀sìn wà kìí fi yàtọ̀ ìyá yẹ ha kàtàlì bóòlù àti fẹ́ pèèyàn sójú ọ̀nà ọlọ́run ẹni tí ó pèèyàn òun náà gbọ́dọ̀ kọ́kọ́ ní àwọn qualities kan la alákọ̀ọ́kọ́ àdáwà tó bẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ nima ọgbọ́dọ̀ pè àwọn èèyàn sínú àyè màkàn kọ́mọ́ fèrè jálè agbọ́n kọmọ sẹ lọ́hún sí àwọn èèyàn lọnà ẹni tó bá sọ fún yín pé ojú ọ̀nà ní ọ̀nà ń lọ ni òun náà gbọ́dọ̀ mọ ọ̀nà yẹn ọlọ́ọ̀bá ni kulẹ̀ ọlọ́ọ̀ni rẹ̀ sọ fún wọn pé òun ni ojú ọ̀nà tẹ́mi yàn láyò ad'u ila Allahi ala èmi ọmọ pèpè sọ́dọ̀ ọlọ́run ala lérí mà ala lérí mà ana ìmàlèmí fi ń pèpè ìmàlèmí fi ń pèpè wọ́n mọ̀ ní tàbá ní gbogbo àwọn tó bá tẹ̀lé mi káwọn náà mọ̀ pèpè pẹ̀lú kíni pẹ̀lú mà ọmọ ìyá mi fẹ́ pé àwọn èèyàn síbẹ̀ jọ fatiwa tó bá fẹ́ ṣe yọ̀dá olójú kí ni halali ni <laughs> yọ̀dá olójú o kọ́mọ́ sí àwọn èèyàn lọ́nà haramu ni yọ̀dá olójú o kọ́mọ́ sí àwọn èèyàn lọ́nà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kọ́ọ̀lì ní sẹ́ni tó fẹ́ pèpè àdáwọ̀tò bẹ̀rẹ̀ hekima òun náà ni tó fẹ́ pèpè wá pèpè pẹ̀lú làákàyè pẹ̀lú wisdom pẹ̀lú ọgbọ́n àtòye ọlọ́mọba ní ọdọ̀ òye la sabili rabbika bil hekima ọlọ́mọba ní gbogbo yẹn tó bá fẹ́ pèèyàn sójú ọ̀nà ọlọ́mọba ọlọ́mọba ní ìrẹ Muhammad ní pèpè sójú ọ̀nà ọlọ́run ọba rẹ bìlì hikima pẹ̀lú wisdom pẹ̀lú wisdom. nígbà òde inú ilé ọba wo àwọn kan tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọkọ́ lọ́ba ń pariwo ń ta ọlọ́mọṣẹ́ wa lẹ́lẹ́ bọ́nú ilé yìí o ọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà o ẹ̀yin bàbá yìí gbogbo ń tẹ́ fi kọ́ tẹ́ sọ̀rọ̀ yìí ẹ̀fẹ́ sọ ọmọ náà ni tẹ́yìn bá fẹ́ wọná ẹ̀dá wọná fúnra yín dáwà ti fèrè sàpá ọ fẹ́ pè wọ́n àmọ́ kò lókè ní jama kò lóyè kíma ọ bẹ̀rẹ̀ dáwà ọ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ pèlè àwọn èèyàn ẹ̀mí dáwà yẹn ò lè gùn ẹni tí ń pè sójú ọ̀nà ọlọ́run ọba tí ń bá àwọn yẹn ti yẹyẹ ẹ̀mí dáwà yẹn lè gùn ẹni tí ń pè sójú ọ̀nà ọlọ́run ọba tí ń tú àwọn èèyàn èmi dáwọ́ olégun torí àníyàn tó fi ń pèpè yẹ àníyàn kan wọ́n bá gbọ́ náà ni ẹni tí pèpè sínú dáwà ẹni tí gbà àwọn èèyàn sínú dáwà tí gbà àwọn èèyàn pẹ̀lú aṣá àwọn yẹn ti yasa lé ní ẹ̀dàkùntà lọ́wọ́ fẹ́ gbọ́rọ̀ ta sáńsọ aṣá ẹni tí ò lójútì hikima òun náà ni wisdom ah baba ọlọ́run ọba kọ́ wà pẹ̀lú wa anabi Ibrahim alayhi salatu nígbà tó dọ̀rọ̀ bàbá rẹ̀ ó ní yá abàtì lima ta'budu <laughs> ó ní my father ó ní yá abàtì yá abì ó ní yá abàtì nínú èdè ẹ eh, ìtumọ̀ ẹni pé bàbá mi ọ̀wọ́n bàbá mi dáadáa Ya abati. lima abudu. kí ló wá dé tẹ́ ẹ̀ wá ń sìn máa lá yasma'u ìdí kò gbọ́ practical example ni kò gbọ́ ní ti ẹ̀sọ́ òun náà wàlá yubsiru kò dé rí wàlá yógi ní anka ṣe à ẹni tí ò gbọ́ yín tí ò dé rí kí ló fẹ́ ṣe fún yín ní yá abati ó ní bàbá mi bàbá mi ọ̀wọ́n tó bá sọ fún bàbá rẹ̀ lẹ́kọ̀ọ́ bàbá mi ọ̀wọ́n yóò bá dé mọ́tò mẹ́ my father my beloved father my beloved mommy ó ti ṣe wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ni ó <laughs> ó ní yá abati ó ní láta àbójú ṣe ìtọ́ ó ní intensive. èṣù lọ́wà lábẹ́ àbí bá ti sin lọ́mọ akínlógún tó mọ̀ sí ọba bàbá rẹ̀ sọ̀rọ̀ pẹ̀ ọba ọpọlọ bàbá ẹ̀ sọ̀rọ̀ kí bàbá rẹ̀ ọrọ̀ ní kóró ní sí ti ṣe kíni kóró ní sí ti ṣe ọba bàbá rẹ̀ sọ̀rọ̀ ọba ọpọlọ bàbá sọ̀rọ̀ àwọn bàbá kíni bàbá ọgbọ̀n. àníbi lè jòkó ti Abu Talib nígbà tẹ́mi rẹ̀ fẹ́ bọ́ àwọn Abu Jali àti ọ̀nà jòkó ti Abu Talib kò má gbọ́n tó ànábì sọ ànábì ọ wà pẹ̀lú Abu Talib tí tó fi di áàkìrì láhàbà tó fi di ìgbẹ̀yìn ẹ̀ ìdágbére fáyé rẹ̀ relationship kan ló build tó fi lọ lè jòkó tì í àtà tó fi dàsìkò tẹ́mi fẹ́ bọ́ ọgbà súnà tán ó lé gbogbo àwọn ẹbí oníhájírù lókù bó ló ti kéwò ájírù kẹ̀ dáwà ló àwọn tó ní kìí àwọn ti mọ̀nà ó ti wọ́n ti wá na wọ́n sì mọ pójú ọ̀nà tẹ wà lọ́dà àwọn wá ń takò yìí kí ló fẹ́ máa lọ́rẹ̀ fún wọn kò bọ̀ àmọ́ àdìjáhìlì àjáhìlì yà lẹ̀ aláìmọ̀kan àwọn máa ń kọ́ ni tàbá sì fẹ́ kọ kí lá lò àwọn àfáà tó ti kọ ní kéwú jọ tó jẹ́ pé ìwọ náà mọ̀ pé iṣẹ́ ẹ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ń gbà lè bá wọn ni ó ikima ó gun kan dání fún wọn ọkọ̀ já yẹn kan bàbá mo fẹ́ rí ẹja wọlé ó n'i sọ lójú àwọn èèyàn kí ní rẹ tó wà àwọn ni wọ́n ń lò kùránì tó wà nílẹ̀ yìí ó ni tèmi àti àràkọọ́lẹ̀ rẹ̀ fún ànábì ṣe àtàwọn sàbẹ̀ mo sì mọ̀ pé ẹ̀yin náà lè mú jáde bẹ́ẹ̀ bá ń lọ wá sí ìpè fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ o pé ẹ̀ lè mú jáde ìdí ìyá bá ti fi pamọ́ tàbí káwọn èèyàn orí ànábì ní kíni ànábì lẹ́sẹ̀ ẹ dákun mo fọlọ́m̀bẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ ṣe tó wa sódà bẹ́ẹ̀ fẹ́ ká wọná tàbí kéwú lábẹ́ yín ìtàwọn náà lórí tẹ́yìn òrí òun náà lélẹ́yìn ẹ dákun ẹ mọ́ṣáà dákun ó tún máa bẹ̀ wọ́n ó lè sọ̀rọ̀ mẹ́wàá kí wọ́n gbọ́ mẹ́jọ kókù méjì méjì tó kù náà wọ́n padà gbọ́ díẹ̀díẹ̀ ni o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìkìbà yí pàtàkì ọlọ́ọ̀ni wọlé mọ̀ ayíkọ́ ti làásánà lẹ́yìn náà tó wá fẹ́ ṣe dáwà bí ìwà àṣìkọ́ da ni ọmọ ṣe ọlọ́run sọ ànábì sọ ẹ̀kọ́ tá a kọ́ bí wà sí ni subhana rabbika subhanaka allahumma wa bihamdika àlàyé ẹ̀sìn ni wọ́n fẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ ó gbé kalẹ̀ dáadáa kó tó dáadáa báwọn afọwọ́ sí máa ń tó yẹn ó ṣe tààrífù ó mẹ́rin wá ó wá sọ ìpín tó pín sí ó sọ àǹfààní tó wà ń bẹ̀ ó sì sálámà sáwọn èèyàn ká máa lọ lè lò ó ń pè wá sí nìyẹn wọ́n ṣe tara ẹ o wajadilhum billati hiya ahsanu tọ́rọ̀ bá wá di pé àwọn kan náà sọ pé àwọn fẹ́ bọ́ jiyàn ọlọ́run ní jiyàn jiyàn àmọ́ billati hiya ahsan ẹgbẹ́ ìgbọ̀nà tó dáa ẹ máa jiyàn ẹ ma ba ọmọlúwàbí yín jẹ́ látara pé ń ẹ ń fa mọ́ṣáálà ẹ wá bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ ọmọlúwàbí ara yín eléyìí ṣe bílẹ̀ sí yàtọ̀ mi o ayà tàdí ìsìn mo rí ni o àwọn afọ àwọn náà àwọn náà láwọn rí ìtọ́ tako eléyìí kọ́lọ́n bá aláà kó fi wa kó fi wá mọ̀nà kọ́lọ́n jáde tẹ̀lé jẹ́ òótọ́ nínú méjèèjì náà sọ tẹ̀ kalẹ̀ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ jiyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ padà hàn àmọ́ fẹ́ ṣe jìdáàl wípé tí wọ́n sọ yẹn bí ọpọlọ èèyàn bá dàrú àáfàá kan gbọdọ̀ mọ́ sọ bẹ́ẹ̀ bí ìbá jẹ́ pé èèyàn bá ti èèyàn bá ti gbàlejò ṣètàn ẹ máa pèsè òun náà ló ń bá rí ṣé bá wọn fẹ́ jèrè ọkàn rẹ̀ ó jẹ́ ó jèrè mọ́ ìwọ náà ó jèrè lára ẹ̀yin bàbá wa nínú àwọn ká gbọdọ̀ ní àwọn tá a fẹ́ ṣe dáwà ó ní ká máa rẹ̀spẹ́tì àwọn èèyàn tó wà nípò ọba àwọn afá gbà nílùú má torí pé ọfẹ́ ṣe rọ́dù lé lérí ọfẹ́ kọ̀rẹ́kẹ̀ kọmọlá kọmọ lérí agọ̀ ni wọ́n pè báyìí nínú dáwà agọ̀ ni wọ́n pe, nínú dáwà afá gbà nílùú fẹ́ wọ́n wá tó ẹgbẹ́ bá bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ̀rẹ́kẹ̀ má lò ó fún ẹni kó ṣe kíni ẹni kó ṣe kíni ẹ nítorí rẹ̀ bá ti lò ó fún ẹni tó jẹ́ àgbàlagbà nínú àṣà àti tiwa àwọn ìgbọ́n tó tóun fẹ́ sọ mọ́ ma fẹ́ gbọ́ yorùbá yẹn tí kò ló wá kẹ̀. àwọn èèyàn wá níbọ̀ wo ẹ̀rí rẹ tọ́pọ̀ yẹn tó múnádógó yẹn wò níbọ̀ wò mọ́ owó tó lò ní kálukú wa capitalize lé lérí pé nílà ká ẹwẹ́ ní tí ń sẹ́gbẹ́ bá bẹ̀rẹ̀. ìyáwó dáwà ìsìláwó dáwà tí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní tí ànábì bá fẹ́ kọ lẹ́tà sí àwọn tó jẹ́ ọba kèfèrí ànábì ọwà ní ká máa kọ́ ọyá ẹ̀kọ́ pé ìlà àzími rúùm ìlà àzími rúùm ọba ìtúbẹ̀ ni pé èèyàn kàǹkà tó jẹ́ ọba rúùm èèyàn tó tóbi tani azim jama mọ́ni wà azim wọ́n wá rọ́bùl arṣil azim tani alazim jama bọ̀tà uh, àwọn èèyàn náà máa ń bọ́ ọlọ́run jórúkọ nígbà míì àmọ́ ìtọ́ wà ní orúkọ ọjọ́ra wọn ni sọ́ra wọn ọlọ́run jẹ́ jabaru ọkọ̀ àwọn jabaru ń jẹ́ aziz ọkọ̀ àwọn ní múra tó la aziz ọkọ̀ kan jọra wọn ní ìtumọ̀ rẹ̀ yàtọ̀tọ̀ tọ́lọ́run lè jọ sẹ̀dá ìpè lọ́dọ̀ àwọn ìjọ rẹ̀ azeem ní lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ẹ wá gbé ẹ sípò yẹn káwọn èèyàn rẹ̀ kí wọ́n lè lísìn sí tẹ́fẹ́ sí kíní tẹ́fẹ́ sọ ọlọ́run sọ fún Musa àti Haruna ọlọ́run bá ní ọ̀dọ̀ àgbà kẹfẹ́ nílẹ̀ ńlọ yìí ò fìràwọ̀n fakula fakula lahu qawlan layyina ọlọ́run bá ní ibẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ ẹ má sọ̀rọ̀ tó lé o làálàhù bóyá yàtàtà kárò ìyọ́ wà rántí ọlọ́run ọba àwọn yàkàṣà yóò sì bẹ̀rù ọlọ́run ọba tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ tó le tẹ́ ẹ̀ bá lu àwọn tó ṣe kíni àwọn tó le ọlọ́run sì ti kádàrá pé kò ní í mọ̀nà àbí àmọ́ ọlọ́run kọ́ wọn yí pé bọ́wọ̀ bá mọ̀nà àwọn mìíràn lè mọ̀nà o tẹ́ bá ti fẹ́ pàdé àwọn èèyàn ńlá tẹ́ bá ti pàdé àwọn lọ́balọ́ba ọ̀rọ̀ tútù ní kẹ́ ẹ bá ṣe kíni ẹ bá gbé kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún un dáwà nìyẹn o bó ti dáwà fún àbúrò rẹ ọyàtọ̀ sí bó ti dáwà fún mọ́gàjí àdúgbò yín o bó ti dáwà fún àfa òstáàsì àdúgbò rẹ ọyàtọ̀ sí bó ti dáwà fún mòdìrú tó nílé kéwú tí gbogbo èèyàn ń jáde ń bẹ̀ lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún o. <laughs> ọlọ́run sáré sànú wa ẹlẹ́kẹta sọ́bùrù wọ̀tà hàmùlù àzà ẹni bá fẹ́ ṣe dáwà rọ́gìmọ̀lá àkàbà àti yóò lè kọ́ sùúrù yóò lè ní sùúrù ẹ afẹ́ yẹ dáwà dáwà sàlàfíà afẹ́ yẹ dáwà sunniya afẹ́ káwọn yẹn kan gbàgbọ́ yé nípa ẹ̀sìn àwọn sàhábà ẹ̀sìn anabi sàlá ẹ̀sìn ọlọ́run ọmọ ìyá mi ó ṣe sùúrù o gidigidi mú ọgbọ́ ọ̀rọ̀ ó sì gbàdọ̀ gbọ́ afẹ́ jẹ́ ìlọ́mọ sí kínní ìlọ́mọ sàlàyé wọ́n sọ ọ̀rọ̀ fún ọ tí ọ yájú lóru báyìí tí oorun sì dá lójú ẹ̀ tọ́ba rántí ìpè ta ni náà ń wọ́n wá ìtàn rẹ̀ àmọ́ wá biography <laughs> ìgbé tani tani ẹ tó jẹ́ pé òní máa ń lu bàndí nígbà tó wà ní sófin ẹ̀rẹ́ bí òsì ti lù bá àbí <laughs> gbogbo tí wọ́n ṣe yẹn wọ́n fẹ́ fi péǹtì rẹ̀ náà ni ẹ wọ́n lẹ́nu bó ṣe wà nígbà tó wà lè gbogbo kọ́là gé òye àbójú wáyé nísìnyí àbí <laughs> wọ́n máa bá tiẹ̀ lọ wọ́n máa tẹ̀ náà lọ́jẹ̀ ni òun ní ṣe kí ni òun bí ọ̀lọ́fẹ́ ọ̀fẹ́ display ọjà fáwọn èèyàn ẹnìkan wá ní ọjà rẹ̀ ọ̀dá ọjà rẹ̀ ọ̀dá ìwọ náà wá wẹ̀yìn ọwọ́ ń bá já àsìkò tó fi bá jà yẹn ó ti ṣe kí ni ó ti tajà lọ́nà án ọlọ́ọ̀bá ni wọ́n síbèrè aláàmà yaqulun ọlọ́nira anábì ṣe sùúrù lórí ìtọ́mọ̀ gbọ́ ò ọmọ gbogbo gbogbo ṣe sùúrù wọ́n síbèrè kà máa sabara ulul azmi minar rusul ṣe sùúrù bí àwọn ulul azmi àwọn anábì ọlọ́run ọba tí wọ́n ṣáájú rẹ̀ bí wọ́n ṣe ṣe sùúrù wọ́n náà lè kọ́ sùúrù wọ́n síbèrè wà má sabruka illa billah ọlọ́run bá ní ṣe sùúrù èmi ọlọ́run ràn lọ́wọ́ ẹni wọ́n fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run yóò ṣe sùúrù jọmọ́ ọmọ tẹnumọ́ nífà wọ́n fẹ́ pé ìyàwó rẹ̀ síbi tí ò ti yé ọmọ tẹnumọ́ ni yóò lòun ti gbàgbé yóò tuntun ṣe o wọ́n fẹ́ pọ̀ ọmọ rẹ̀ ọmọ tẹnumọ́ ni àwọn ìgbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ brọ́dà mi mo sọ fún yín pé kẹ́mọ́ mọ́ sí gbẹ́rẹ́ mọ́ yóò ní e, kò ti tóbi tíjọ́ mọ́ kọ̀ọ̀kan là ń sìn sìn àmọ́ kò dàbí tíjọ́ àní ẹ ṣe má kò dáa ọmọ tẹnumọ́ ọmọ tẹnumọ́ títí tí gbogbo fi rọrùn àtẹ̀kísọ̀ alẹ́ kọ̀dọ̀ yẹ kúbọ̀rọ̀ wọ́n ní nínú àwọn kan tá a mójútó òun náà ní ká fókọ̀sì lérí àwọn nǹkan tó pàtàkì jùlọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ká tó wá máa mú ìtọ́tẹ̀lé kí ló pàtàkì jùlọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn jama la ilaha tawhid Allah fa'alamu annahu la ilaha mustaqbil zambik اللهم bá ní ẹ kọ́kọ́ lọ lè mọ́lá ilaha illallah ògbẹ́sì islamu mélòó ní jama لا kí náà lákọ́kọ́ ṣahadatu an la ilaha illallah ìjẹ́rìí kágbàdé ló dénú pé kọ̀sọ́ba tó yẹ kásẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn Allah ọ máa sọ fáwọn yẹn pé ẹ má sin Ṣàngó máa o ẹ má sin Ọya máa o ẹ gbọ́dọ̀ dédìí gẹ̀lẹ̀dẹ́ èwo ni wọ́n ń ṣe ní kàràkàrà sáré ń bí ìgúnnú ìgúnnú wà ládùúgbò ẹ máa pariwo ẹ̀yin nígun ni ẹ túbà ẹ má ṣe ìgúnnú máa ẹ̀yin tẹ́ ń ṣe gbé awo ẹ kó ní gbé awo gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe gbé mọ̀lẹ́ kó ń bẹ ẹ̀rù oníbà wọn ẹ̀rù kò kí bẹni dígbò ìgbésẹ̀ náà ọlọ́run tó ní kankan ò ní ṣe ọ ọmọ ìyá mi kò sí tọ́ bá ṣe torí ọlọ́run ọba aláà máa ń dúró ti gbogbo àti máa ń pèpè sọ́dọ̀ rẹ̀ ẹ máa sọ fáwọn èèyàn ipe láìlá ìlàlá ànábì àmà sọ fáwọn ará mọ́kà tó kúlù láìlá ìlàlá tó fi lihù ẹgbà láìlá ìlàlá gbọ́ ẹ má ṣẹbọ máa kẹ́ lé jẹrẹ àkọ́kọ́ mẹ́sẹ̀jì rẹ̀ nìyẹn ọlọ́run ní wa ma arsalna wa ma arsalna min qablika min rasul ọlọ́run ọba ní àrán sáwọn èèyàn síwájú rẹ̀ kò sẹ́nìkan tá a rán nínú àwọn òjíṣẹ́ ọlọ́run síwájú rẹ̀ àní rẹ́nì kankan síwájú rẹ̀ náà àwọn ànábì ọlọ́run tó ti kọjá ilà nóhi ilé àfi ká kọ́kọ́ sọ fún pé kánà Jibrilu sọ fún pé la ilaha ana fa'budun ibi kọ́ máa sọ fún gbogbo ayé ibi kọ́ sọba tá a sìn lẹ́yìn Allah èmi ana fa'budun èmi nìkan ọlọ́run nìkan máa sìn ẹ máa ṣe lọ́run nìkan làkọ́kọ́ dá wà ọkọ lẹ́kẹ́ lọ́kọ̀ọ́ ọdún mélòó ọdún mẹ́tàlá ọdún mẹ́wàá àkọ́kọ́ wọn kírun ọdún mẹ́wàá wọn kírun ẹ ń dè mara mọ́ ẹ má pàró ẹ má lo ẹ má jẹjẹ kújẹ ẹ má mú kú mọ́ ẹ mọ́ ẹ sin láta òtá manata ubel dáwà tá a dẹ́bi sí fún ten years ni lẹ́yìn ten years ni wọ́n lọ wọ́n wá kírun fún three years wọ́n sì wá lọ sí Madina kí ló lé ní kí ló lé kí ló lè gò àwọn alárúbá gbà pé àmínú ni sọ́ọ́díkùlà àmín ìwọ níwà dáadáa ni kí ló lè fi láwọn fẹ́ kọ́ adọ́lọ́run fi ní kókó torí pé inspred la ilaha illallah la ilaha illallah ló gbé ànábì kó Mákà lọ Mẹdínà àyínbà ànábì lọ́wọ́ tó sọ fún Àlì pé gbogbo àwọn nǹkan táwọn kèfèrí ẹ̀kọ́ sí mi lọ́wọ́ dákun tí bá ti lọ ọmọ bá há fún wọn o gbogóòlì fún onígóòlì sílífà onísílífà bá ń gbé fún o àwọn kèfèrí dáadáa mẹ́pàá nìyẹn o <laughs> dàílá ìlọ́lá tí ìbá ń sọ lóòótọ́ lódodo lóòótọ́ ní mọ́sálásí yorùbá lè ní wọ́n máa lé kọ́ ọmọ sọ fáwọn yẹn pé iṣẹ́ wíwò ń sọ yẹn di kèfèrí ni àwọn àmọ́ mú ní hìn kí ló sọ iṣẹ́ wíwò yìí máa ń sọ yẹn di kèfèrí ọlọ́run ní alimul ghaibi wa shahada ọlọ́run lóun nìkan lòun mọ kọ̀kọ̀ fata'ala Allahu amma yushrikun ọlọ́run òbí ẹnìkan dánú yín kó tó lóun mà ẹnìkan tó bẹ́ẹ̀ kó lóun ó tún kẹ́gbẹ́ níbi ìmọ̀ kọ̀kọ̀ àyáyá ẹ máa sọ mọ́síláṣí ilẹ̀ yorùbá pé káwọn èèyàn kan máa wò sẹ́wọ̀n tí bàbá mọ́mú ní igba igba igba igba yẹ̀pẹ̀ nínú stọ́ọ̀ nínú mọ́síláṣí kọ́lá ń gbà mí lè rí mímbà ní wọ́n sí because ọlọ́wọ́ bá aláǹkan lọ́mọ kọ́kọ́ áyà ìmọ̀ka yẹn ẹni bá ń wọṣẹ́ kò nírun ẹni bá kírun ẹ̀yẹ̀ ní ti wọṣẹ́ náà nírun wọ́n bá ti gbé rẹ̀ sípò ọlọ́run wípé ìwọ lè jókòó <laughs> ìwọ lè fún yàn lẹ́mìí ìwọ lè fún yàn ládùsèké ìwọ lè pa àyàn kọ́dà gbogbo ayé ọ̀fẹ́ kí ó kú ìwọ lágbára kan lẹ́yìn agbára ọlọ́run ìwọ ọmọ tó pamọ́ ó ti di gbákejì ọlọ́run ọlọ́mọsá làwọn akọ́lọ́run ṣàánú wa o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àtàrà ọ̀bùtù wọ̀tà áàkì nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ ní tí wọ́n ràn wá lọ́wọ́ tá a fi yí dáwà òun náà ni ká múra wa lọ́mọ ìyá ọlọ́ni wa atasimu bihablillahi jami'an wala tafarraqu ọlọ́ni ẹ di okùn ìsìláàmù mú ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má yára yín lọ́tọ̀ọ̀tọ̀ kankan náà gbogbo yín ẹ dìra yín mú torí ẹ̀yin tẹ́ fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ tó máa kọjú síra yín àbí ẹ̀yin lẹ fẹ́ pèyàn sójú ọ̀nà ọlọ́run ẹ̀yin náà ti wá fèsì ara yín àwọn tẹ bá pè kí ni àwọn ọmọ ṣe àwọn ọmọ sùn ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúnra yín ọ̀kan náà lọ́sàájú òdodo ní ọ̀rọ̀ méjèèjì ìwọ́n tó gbódòdó lọ́wọ́ náà sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ́n tó sòdodo fún gbódòdó torí ẹ̀sìn ọlọ́ni tá a bá ti ń gbòdodo lọ́wọ́ ara wa tá a ti ń sòdodo pẹ̀lú làákàyè àti pẹ̀lú àdúrà àti pẹ̀lú ìfẹ́ nǹkan ọmọ lọ bó ṣe ọgọ́ lọ mélòó lọ́sẹ̀ tó máa lè àwọn ọmọdé ti kírun àgbà mi gan mọ́sálásí mi oyè wọn pín sí méjì táwọn kan wá kété wọn tán àwọn kan kéé kejì kí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá àwọn wọn ní sóògùn tajà báwọn yẹn àṣetọ̀ sóògùn tajà sí kò lè yọ̀yàn kó nù Islam ni yóò yọ̀yàn kó nù Islam náà torí pé ọ̀dọ̀ zákò wà láàánì èyí sì gbọ́dọ̀ bílífù kankan pé yóò fún un ní rísíkò arísìkì ẹ̀yin bàbá wa yìí ya wa ẹ dákun ẹ jẹ́ òdodo wa ta'awanu alal birri ẹjẹ́ àjọṣepọ̀ lérí kíní lérí dáadáa lérí bẹ̀rù ọlọ́run wala ta'awanu 'alal ismi wal 'udwan ẹ má jẹ́ apá ọkọ̀ lérí ọ̀tẹ̀ àti lérí ẹ̀ṣẹ̀ al-inayatu bish-shabab wọ́n nínú àwọn kan tí wọ́n ràn wá lọ́wọ́ tí dáwọ́ fi máa gbèrú òun náà ni ká mójútó àwọn ọ̀dọ́ tó wà ládùúgbò ẹ̀yin bàbá wa gbogbo àwọn ọ̀dọ́ tó wà ládùúgbò ẹ mójútó wọn o ẹ mójútó kọ́tà àwájú ilé à ń kó kọ́tà àbí ọ̀dà bẹ́ẹ̀ à ń sanwó ná Eh, torí ìmọ́lẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ development náà ni ẹ̀ ń sanwó security ọ̀dà bẹ́ẹ̀ torí kámọ́jà wa ló lè ó nà dáa àmọ́ ẹ̀ mọ iye tó tóbi jù tẹ́ ká mójútó òun náà làwọn ọ̀dọ́ tó wà ládùúgbò táwọn ọ̀dọ́ bá ti ń sin lọ́hùn tí wọ́n ń kéwú tí wọ́n ń lọ wáàsí tí wọ́n ń bẹ̀rù ọlọ́hun tí wọ́n ń kírun crime yóò ṣe kíni yóò dópin ládùúgbò gbogbo ilẹ̀kùn tí kálukú ti àti géètì gbọ́gílárì yìí torí àwọn dání tọ́lá àwọn ọ̀dọ́ kan náà ní ládùúgbò ẹ̀jẹ̀ á fọ́kọ̀sì lé àwọn ọ̀dọ́ àwọn ni wọ́n gbaṣẹ́ gbogbo àwọn àgbàlagbà là ń dàgbà lọ yìí ọlọ́run jágun lẹ́mìíká tó tán ọlọ́run jágun lẹ́mìíká tó kú kò sẹ́nìkan tí ó ju sáyé àwọn ọ̀dọ́ ni wọ́n padà máa gbénu lé tàǹgbé àwọn náà padà máa gbádùúgbò tàǹgbé àwọn náà padà máa kírun mọ́sálásí àti kírun ẹ má jẹ́ àmọ́ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ṣeré o lẹ́yìn náà ká ọlọ́run ní náà fi ti yàtọ̀ amanu bi rabbihim wa zadnahum huda ọlọ́run láwọn ọ̀dọ́ kan bẹ wọ́n gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run bá látara gbàgbọ́ wọn alẹ́ wọn kún ní ìmọ̀nà wàlẹ̀ ìfákú ala da'wati min awjabi al-wajibati ala kulli qadiri mustati' tó àwa débi táwí dáwà kápẹ́pẹ́ sí ojú ọ̀nà ọlọ́run àti ní nǹkan mẹ́ta ìlà ìwà tó dáa tí àbá ti dákẹ́ pẹ̀lú àwùjọ máa dáa táwọn afá bá ti dákẹ́ tí wọ́n bá ti ṣe wá sí máa kíráìmù máa pọ̀ kò sí tó lè rọ ọkàn lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run o kò dẹ̀ sí oògùn tọkàn ọmọ fi rọ̀ ní fámásì wọ́n ní afẹ́rọ̀ oògùn ọkàn ọmọ ìyá fẹ́ àwa ń lọ hospital general bọ́ọ̀dì ni wọ́n máa ń tọ́jú ń bẹ̀ o ọkàn mọ́ṣáláṣí wọ́n ti máa ń tọ́jú ẹ̀ ọkàn ilé kéwú ni wọ́n ti máa ń tọ́jú ẹ̀ ọkàn alákàtò tàfíìsì kọ̀ọ̀ ibi wọ́n ti ń kọ́ ọmọ ní kọ̀ọ̀ àárín ibẹ̀ ni wọ́n ti máa ń tọ́jú ọkàn tọ́kàn bá ti da oríkèéríkèé ara yóò máa ṣe ń tọ́da àwọn ọmọ wa ládùúgbò ẹ má jẹ́ nìkan wà kọ́ mọ̀ máa kírun ẹ má jẹ́ ọmọ kan wà ládùúgbò kọ́ mọ̀ máa lọ lé ẹ má jẹ́ ọmọ kan wà ládùúgbò kọ́ mọ̀ lọ bí wá sí tẹ́rí tọ́kàn rẹ bá ti da ẹ̀yìn òbí rẹ̀ gẹ́ gbádùn ẹ̀ torí ọmọ tó bá bẹ̀rẹ̀ Ọlọ́run ní tọ́jú òbí ọmọ tó bá bẹ̀rẹ̀ Ọlọ́run ní tọ́jú àdúgbò àwọn tó bá bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ní wọ́n gbádùgbò ṣe àwọn ọ̀dọ́ kan ni wọ́n kójọ ni wọ́n gbélé ìkàlẹ̀ ń sìn ebí gbà tí ọkàn wọn dání ẹ̀yìn láwọn kan míì tó bá dàtí ko December wọ́n gbé díje wọlé wọ́n ní káwọn ọmọ kan wọ́n bọ́ sọ́lẹ̀ àwọn obìnrin ọmọ jó wọ́n máa dáwọn yẹn lọ́nà wọ́n máa gbowó kánífà wọ́n gbowó yẹn tó wọ́n máa fi mutí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ọmọ mọ̀mú gọ́tà ilé tó má ọmọ fàájà dénú gọ́tà <laughs> Eh, ìwọ bàbá tó sílẹ̀ káyìí nù wọ́n náà kọjá wọ́n gbé gidi náà wọ́n ní kó fáwọn olówó ó fún five thousand bàbá olówó olówó ẹ̀sìn ó fún thousand àwọn fáǹsì òun nìyẹn tó o ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe yìí ní tí ó kó bá wọn tí ó dọ̀pọ̀ lọ wọn rú tí ó bọ̀ wọn lóàbí wọn jẹ́ ni gbogbo yìí táà ń ṣe yìí kódà o al ọmọ ìyá wọn níbo láti wàá máa ná lérí dáwà bí dáwà oṣù máa spread alákọ̀ọ́kọ́ ẹja kọ́kọ́ mọ̀ pé tá a bá ná lérí dáwà ọlọ́run máa bùkún wa kò sí yóò dé káwọn Abubakar ò ní owó tó di pé wọ́n ń ná lọ Usman bin Affan Abraham bin Awf kò sí lọ́jọ́ kó wọ́n máa pọ̀ sí torí pé wọ́n ń ná ni ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n wá sọ fún wa yí pé business tá a lè fowó ṣe kò sí ìtọ́ da tó ká fowó ràn dáwà lọ́wọ́ ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè yín olùgbàgbọ́ òdodo tẹ́ lówó lọ́wọ́

wàtújáyidúna fi sabilillah lẹ́yìn náà kẹ́mọ́ wá ná sójú ọ̀nà ọlọ́run bí amwalikum pẹ̀lú àwọn owó tẹ ní wa anfusikum àti ara yín ẹ máa náwó ẹ máa nára owó lọ́lọ́run kọ́kọ́ dá ọkọ̀ jàmá ẹ máa náwó gbogbo yẹn ló lè nára àmọ́ gbogbo yẹn kó lè náwó <laughs> ẹ máa ní fi sabilillah ya abẹ́sẹ̀dáwà ẹ ẹ ra àwọn tí wọ́n máa kó ṣe àlóòótọ́. àwọn tó lè nára pọ̀ àbá àwọn tó lè náwó tó kan àmọ́ táwọn wọ́n fẹ́ sòkú wọ́n fẹ́ ṣe bẹ́tẹ̀ ọjọ́ rẹ̀ ń dínkù àbí ilẹ̀ ń jó wọ́n ti ṣe bẹ́tẹ̀ òun láàká ìlú ọjọ́ rẹ̀ ń sikiri ó ń súnmọ́ ọ̀rẹ́ ń jó <laughs> ọ̀rẹ́ ọdẹ lulu níwájú kéwà wọn ń jó níwájú àwọn màláíkà wọ́n lọ́dún mẹ́wàá ti tún kúrò nínú ọdún tó lò láyé ọwọ́n gbèrò fẹ́ kó múra sí iṣẹ́ tó bá wọn jẹ ọlọ́run tọ́lọ̀ lè bá lọ́dọ̀ ọlọ́run àrẹ náà ní dáwà ọlọ́run ọba ní owó yẹn ní sọ́ọ̀tì ń bẹ̀ ò gbogbo ẹni tí bá ń náwó sínú dáwà kan kì í sọ́ọ̀tì àdéhùn látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run tó ń ròyìn àwọn sàábé ọlọ́ba ní inna Allaha ishtara minal mu'minina anfusahum ọlọ́run bá ní ọba yín Allah ó ṣe ra ọ̀ra ẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo wa amwalahum ó ṣe ra owó wọn bí anna lahumul janna ọwọ́ fi tàdí janna fún wọn. Allah ló sọ bẹ́ẹ̀ o ọlọ́run ní mo bá ẹ̀mí wọn wọ́n kú sójú ogun mo dẹ̀ báyìí kíní ní owó wọn ibi kan ta owó yẹn fún mi mo wá fi àlìjánà mo fi rọ́pò fún wọn àwọn kan ní wọ́n náwó tọ́lọ́run ròyìn ọlọ́mọsà fàwa náà sáàrin wọn ó sà fún alówó táwọn lè máa ná sójú ọ̀nà ọlọ́run bá wa anábìíní ní màlìmáàlù sáàlẹ̀ lẹ́rọ́jìlú sáàlẹ̀ anábìíní a owó tó pọ̀ tó da tó tún wá bọ́ sówó èèyàn tó da a owó yẹn mà da owó bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe dáwà dáwà ọmọ lọ síwájú ni àwọn ìlú kan bẹ láwọn ìlú ní òkè ògún bẹ̀ yẹn láwọn Ọ̀yọ́ sèdí bẹ̀ tọ́jẹ́ pé wọ́n máa ń pè lè dáwà àga wọ́n máa ń lò more than five hundred dozen mo ti lọ láì mọye wọ́n wà ní Ṣakí wọ́n wà ní Lumina odidi family kan ní ó gbé gbogbo expresses yẹn kò lè less than two million naira wọ́n máa wá máa jagbà láàrin ara wọn ni ìtẹ́wọ́n ti ṣèjòkú kan tán lóṣù mẹ́ta oṣù mẹ́ta bí wọ́n tún ṣe mí níní oṣù jẹ́ máa ń ṣe oṣù tẹ́lẹ̀ yìí lọ́wọ́ ibẹ̀ ni wọ́n ti mú déètì oṣù mẹ́ta tí ń bọ̀ ibẹ̀ náà ni ẹni tó fẹ́ donate tí ó gbé expenses oṣù tí ń bọ̀ yẹn oṣù mẹ́ta tí ń bọ̀ yẹn ibẹ̀ náà ni ó ti náwó wọ́n kàn náwó lẹ́yìn náà ni wọ́n tẹ̀ kọ́rúkọ rẹ lẹ̀ more than five hundred dozen jẹ́sà ọmọ ọlọ́wọ́ lọ àwọn eléyìí náà àwọn náà lówó two lọ kò sí dẹ́lòmíì tí fi ń tí fi ń gbàlejò lọ owó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn o àwọn èèyàn kárí bọnú ni o ìwọ́tọ̀ wá ní two million two thousand náà ah, ah, dáwà lọ́wọ́ tí two thousand bá ti pọ̀ kí ni ó padà dà yóò padà di two million àwọn àwọn òpin ẹ̀ àwọn kan wọn bá wí àwọn akọ́lọ̀ ní ká ná ọwọ́ tọ́jú two thousand rẹ̀ eléyìí náà tọ́jú tiẹ̀ eléyìí náà tiẹ̀ eh, kí ni ó padà àpadà ní rúdà fi ṣe ọlọ́wọ́ bá aláwọ̀ sọ fún wa ọlọ́wọ́ bá ní sẹ́rí àwọn kèfèrí ọlọ́wọ́ bá ní yóò fi kú náà mú wá dàhùn ọlọ́wọ́ bá ní àwọn náà náwó àwọn náà náwó ọlọ́wọ́ láwọn kèfèrí náwó lè ṣúdù à ń sẹbí nílá àmọ́ wọ́n ná ti wọn láti fi dí àwọn èèyàn lọ́wọ́ ká má fi rí ààyè bọ́ sí ojú ọ̀nà ọlọ́run ẹ wo owó tí wọ́n ná lé íńtánẹ́ẹ̀tì fún àwọn tí wọ́n ba ìsìlámù jẹ́ àwọn tó ń pe kòránì rọ́ ẹ wo kámẹ́rà àwọn bó ṣe ṣáàbù ẹ wojú wọn bó ṣe ṣáàfù ó ṣe jẹ́ pé iná náà ní ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀yìn rẹ̀ bá túbá ẹni tó jẹ́ pé every day ms baba every day ní wọ́n release every day ní wọ́n bọ́ sí social media yóò dẹ̀ wádìí sí kan yóò mọ̀ tútù kùtù yóò mọ̀ rúurú kúwì yóò mọ̀ bú ọlọ́run yóò mọ̀ bú ànábì yóò mọ̀ bú islam lẹ́nu rẹ̀ lọ́hùn ó ní paracetamol yọ̀ kan ó ní ọlágbádá ju àlá lọ. ẹ dẹ́wọ̀n àwọn yẹn ran wọn náà kọ́mẹ̀ntì ọ̀rọ̀ ẹ̀ flag ẹ̀ ọwọ́ <laughs> dákẹ́ ẹwà pé ìyàfá wa ìyàfá ìwọ ò ní ṣe wọ́n dá àfá àfá rẹ̀ ní ọfẹ́ fèsì àfá òbí jẹun tí wọ́n lè gbóúnjẹ lẹ̀ sẹ́yìn olùdáwó kẹra dátà kẹfọ́ àfá tó náà máa sọ kó ṣe kíni kó ṣe rọ́dùn fún kó fèsì fún kó ìrújú rẹ̀ kó nà ọpọlọ àwọn èèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tí wọ́n tẹ̀lé ń tẹ̀lé wọn àwọn aláìmọ̀kan ní ẹ̀sìn tẹ́lẹ̀ tí wọ́n rọ̀ dá kankan wọn ọlọ́run bá ní alẹ́sílẹ̀ yẹ kùlú na látún fi kọ́lá mọ̀nà ìdá rọ̀ṣúlì látàrí fọ́tò ọlọ́run ní àwọn abúlábùrù báyìí salúl wọ́n jọ lọ sí ojú ogun ní ògbẹ́lá ànábì sàṣálá ó dẹ̀ pe àwọn tiẹ̀ àwọn náfìkì tiẹ̀ àwọn òní olórí àwọn náfìkì ó dẹ̀ pè wọ́n sẹ́gbẹ́ kan àdébìrì kó wọ́n sọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run wọn sọ fún àdébì pé ní tí wọ́n sọ rẹ wọ́n tábà ti padà dé Madina kẹ́nìkan ọmọ ìnáwó fún ànábì máa o kẹ́nìkan ọmọ sì náwó fún àwọn tálíkà tó wà lẹ́gbẹ̀ẹ́ ànábì tí wọ́n ń gbé dáwà káàkiri títí tí gbogbo wọn fi túká mọ́ lójú lẹ́bi pé má bẹ̀rù walillahi khaza'inu samawati wal ard ọlọ́run ní ilé owó gangan ọwọ́ mi lọ́wà fọkànlẹ́ balẹ̀ ẹgbẹ́ tí wọ́n ń pláàni lẹ́yìn rẹ̀ nu àwọn tán láwọn ń tẹ̀lé ẹnu àwọn mọ̀nàfíkì àwọn èdè sàábẹ́ o tọ́lá àwọn ọgbà rárá ẹlẹ́bọ ni wọ́n wọ́n kàn wá darapọ̀ máwọn mùsùlùmí kí lọ ń gbọ́yé nínú ọ̀yà yìí náà ń gbọ́yé mẹ́rin ni pé tí owó bá ti kúrò ní mọ́sálásí mọ́sálásí ò túká tó bá ti sọ bíṣẹ̀ fi láì mọ́ níjọ́ jímọ̀ àbíjọ́ sunday lẹ́ ń gbowó epo ànígbọ́hùn máìkì mọ́ àwọn èèyàn níwá mọ́sálásí mọ́ àdáwọ̀ràn lọ́wọ́ fáwọn tẹ́bí ń pa àwọn èèyàn níwá kírun mọ́ kòrówó gbalé oyé ọ̀rọ̀ eléyìí rògùn ìmáàmù dára fẹ́ sọ pé ẹ kọ́bá wa fún àwọn tí ò ní òun gẹ́gẹ́ bí ń pa nítorí ẹ̀tẹ̀ lónú tí ìmáàmù yìí jẹgbẹ̀ ìgbà stars ń sàálùkọ̀ fún wa bóò ní life wọn bóò ní wọ́n ṣe ń live àwọn olówó ríro níjọ́ wọ́n bá ní ṣòro tọ́mọ bá dálé ayé wọ́n ní kẹ́yà bá wọn kó níjọ́ tó bá tètè dákẹ́ wọ́n ní kẹ́yà bá wọn sí <laughs> iṣẹ́ àfáàrí yẹn yọmọ náwó pé wọ́n wà lọ́kàn ẹlẹgbẹ́ agbókùúrà wà fá àbí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú àwọn àṣíyáwò lẹ́tẹ̀ tàbí lálẹ́ ìfáàkà àléhà fi dáwà ẹlòmílẹ̀ tí wọ́n kọ́dá àwọn ti ṣetán àwọn náà fẹ́ ná àwọn náà fẹ́ ná àwọn fẹ́ wà ní ipò tí Ọlọ́run gbé kọ́lọ̀ wọn dáàbòbò àwọn gbogbo ẹni tí bá ń náwó fún ọlọ́run tí ń náwó lérí dáwà irú jòkó kan lájòkó lẹ́yìn jama sí àwọn kan ní wọ́n kó oṣù àyíkalẹ̀ jama àwọn kan ní wọ́n gbani sí àwọn kan ní wọ́n roko sínú jẹrẹ́tọ̀ yẹn jama bóyọ̀ bá sí owó àlè bá ti lẹ̀ gbogbo àwọn ẹwà o ẹ̀yìn kú gbogbo àwọn tí wọ́n jí sí ọlọ́run wọ́n tẹ́bẹ̀ ládùúgbò yín àwọn afáàtọ̀ ń sálùkọ̀ fún yín àwọn ìmáàmù àdúgbò yín ẹ̀ẹ́páwọ̀ wọn ní òfin ní máa kàkàkùkà lẹ́yìn run àbá sálámà ee lásùfà tèní oníyà ìsàsà fún ọlọ́mọdé ó burú mu ìyá káwùsára ọlọ́mọdé ọba jẹ fún torí kí wọ́n ti fowó ránṣẹ́ ìyá sọ́dọ̀ tó fowó ránṣẹ́ kéde kó sóhun <laughs> ó tó dájà lẹ̀ ládùúgbò ìgbà orúkọ yìí nìkan ni ìmọ̀ fún ọ̀sẹ̀ kéde ìmọ̀ mọ̀dá àwọn ìmọ̀mù tẹ́lẹ̀ fún tẹ́lẹ̀ fún olówó oṣù ìmọ̀mù tẹ́lẹ̀ náwó sí lóṣooṣù èyí ká sì bá àdá yóò ni ọ̀rọ̀ ọlọ́ ni ọmọ sọ fún yín alùpùpù àdàtà dìsì ní ọmọ kà fún yín ẹlẹ́ra kan tí ó mọ̀ mọ́ wálé fún mọ́mọ́ àdúgbò yín ipe kẹ̀kẹ́ náà fẹ́ bu ìmọ̀mù àwọn atajọ́dọ̀ adáwó rẹ̀ kẹ́nìkan mọ́mọ́ yín wà ká máa fà fún yín wọ́n yá bọ́ọ̀sì lára yára fún yín pẹ̀lú ìrànlọ́wọ́ kẹ́nìkan máa mú lọ Ìbàdàn sọ́yọ́ Ọ̀yọ́ síbàdàn tí wọ́n bá ti di oṣù kan máa kó wá fún yín kẹ́ máa fi maintain life yín. àbùkátà sí masalasi ibẹ̀ ní dáwà ti bẹ̀rẹ̀ owó lásìkò àbùkátà sí lè kéwú gbogbo àwọn ọ̀dọ́ wọ́n fẹ́ kọ́ ọmọ kéwú wọn níbi tán ti fẹ́ kọ́ àwọn yẹn kéwú wọ́n náà jẹ́ gbé ilẹ̀ kalẹ̀ kó gbé ilé kalẹ̀ ibi ká máa kéwú mbẹ̀ àbùkátà sí àwọn àfáà tí wọ́n kọ́ ọmọ kéwú ọ̀ sanwó lé kéwú ọwá ní dáwà ń lókè dáwà ń wọ́ yín jáde rẹ̀ yìí ni o eléyìí ní màmá òfin lówó tọ̀hún náà ní dáàdì wọn fún lówó ẹ̀ẹ́dẹ̀ ń sanwó skul ó san one fifty ní skul ó rí three thousand san six thousand ní táàmù ó rí san nílé kéwú a sì sọ́ ní kéwú tọ̀dọ̀ wa weekend madrasa dance. a sì sọ́ di six thousand a sì sọ́ di last year táwọn kan tó ní ẹ̀dákun rẹ̀ lè wúṣe fún wa àmúṣe ah, bẹ̀rù ọlọ́run sẹ́yìn bẹ̀rù ọlọ́run báyìí sẹ́yìn bẹ̀rù ọlọ́run sẹ́ bẹ̀rù ọlọ́run sọ one fifty thousand sùn pàtà wọ́n ní kan six thousand pàtà kódà ẹni bá jẹ àfa lówó ọ̀ra ọjà àwìn ni ó ọ̀ra ọjà àwìn ni ó kéwù yẹn ò lè lálùbáríkà ó torí ọjà téèyàn bá gbé ọjà tẹ́yìn bá jí gbé oyé kò sí tó fi ṣe tó fi lálùbáríkà òdodo ọmọ sọ fún yẹn ẹ̀fẹ́ fi pa ọdẹ làágùn làágùn làágùn yìí kú oṣù ẹ̀ẹ́dẹ̀ fún lówó iṣẹ́ ẹni ṣe bí iṣẹ́ ọlọ́ọ̀ni ń jẹ́ tọba ìwọ́n ń ta gàrí ìwọ́n ń ta ẹran tọ̀hún náà ń ta màálù ṣé tọba dọ̀dọ̀ yín tọ́fẹ́ ẹran ẹ̀sìn nítorí pé ó jẹ́ àfáà tí ń ṣiṣẹ́ bá kọ́ fowó lẹ̀ ìwé lóòrò ń bẹ láàrin iye lẹ́kọ̀ọ́ ń bẹ láàrin ẹni bá ti fẹ́ kọ́ lọ́nà àlùbáríkà sí kéwì ó wúlò fún kó lé kéwì rẹ̀ kó sí kíni kó pé pẹ́rẹ́pẹ́rẹ́ kọ́lá kò sí tó burú kẹ́tún ní usaz ọmọ máa fún usaz ní envelope yìí lẹ́yìn gbàtọ́ bá sanwó lé kéwì tán àbádẹ́ sí ọba hundred thousand bẹ́ẹ̀ oníláàdì ní fún yín ọdẹ pé wọ́n owó kíni ah, mo fún yín náà ni mo fẹ́ ràn sí dáàdì bá mi kí dáàdì o kíní kéwì tó kílẹ̀ kan tó tún kà <laughs> kótó ni wá ẹni bá ní ẹ̀mí ọ̀rọ̀ sọ́dọ̀ rẹ̀ ẹ̀dá kòtò lọ́tọ̀ láwọn ẹ̀mọ́jà fi yàjì àwọn àlùfáà nínú tá a lè ṣe táwùjọ fi da oníkatọ́jú àwọn àlùfáà wa nínú ẹ̀ náà ni ara ṣe dáwọn náà ní kára ká kún àwọn students lọ́wọ́ àwọn ọmọlé kí ó tún wọlé ní sanwó ká fún wọn ní scholarship oyè olóṣù mẹ́ta scholarship ní ọdún kan oúnjẹ ló lè gbé oúnjẹ àwọn tó ń kéwú campaign nìkan kọ́ ọmọ sponsor rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó bá lè dàáfà tó dé èèyàn gbogbo tí bá ń ṣe nu dáwà ẹ̀jọ̀ máa gbalada rẹ̀ lẹ́yìn náà social media wa ká náwó síbẹ̀ dáadáa dada ìyá mi àwọn òyìnbó tí wọ́n kó wa lẹ́rú tí wọ́n sọ gbogbo àwọn ọmọ dání òhò eri social media ni wọ́n ti win ni wọ́n ti win heart wọn o social media ni wọ́n ti kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo àwọn èèyàn tó bá fẹ́ mú èèyàn mọ̀nà lẹ́sìn tá a fẹ́ pé àwọn èèyàn sójú ọ̀nà ibo làwọn náà máa social media ká gbogbo àwọn tó wà ń bẹ̀ tí wọ́n wípé e, e, èrè lẹ̀ máa ń san lérí rédíò èrè lẹ̀ ń san lérí tẹlifíṣàn èrè lẹ̀ ń san lérí kílípù kan tẹ́ bá fi gbé jáde ẹ káwa náà ká fi ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ látara bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́run ọba yóò gbèrú kò ní jáde rẹ̀yìn lẹ́yìn náà àwọn táwa lè tẹ̀wé tá lè tẹ koran tá lè tẹ àwọn tí wọ́n sàǹfààní ẹ wallahu alam gbogbo ẹ̀ máa ń sàǹfààní lẹ́yìn náà ká máa gbìyànjú ká máa fún àwọn èèyàn tẹ́bí àwọn àtọ̀wọn alátẹ̀wọ́ ni wọ́n wá san bíìlì ẹ̀ ló fi di kiri yóò gbogbo ẹ̀ náà bóyá kò ju ten thousand lọ ó ti rí ten thousand ó sì wọ́n náà gbére ẹ̀yin dákẹ́ ẹ̀yin ọ̀lọ́ àmọ́ ni a fẹ́ lọ síbítù a fẹ́ lọ prison ẹ̀ lọ wọ́n sọ láìsí gbóná àti ẹ̀wà àti adìẹ pẹ̀lú minerals fún àwọn tán bẹ lẹ́wọ̀n wọ́n sì kólù lọ́wọ́ àti báyìí ẹ̀rọ àwọn oṣù mẹ́mọ̀ yọ lọ́bẹ̀ yóò lóun lè gbóúnjẹ ní òun ògbẹ̀sìn wọn nígbà tó gbọ́ àfilẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nígbà lóun ti yọkọ̀ padà àwọn wá jòkó àwọn bára wá jà ní íńtánẹ́ẹ̀tì àfáàtà àfáàjà fọdún kan ewu iṣẹ́ tó wà nílẹ̀ fa rọ́ọ̀dù wa ń lọ alùdúdù aláàníhàyà rọ́ọ̀dù tí ò lópin tó dé pé ẹ̀yin méjèèjì ẹ̀sìn kẹ́sìn mọ́ èmi ò jù ọ́ ìwọ ò jù mí lókùtà ẹ̀sìn kí ni bẹ́ẹ̀ rán ewu iṣẹ́ iṣẹ́ lọ́wọ́ nílẹ̀ rẹpẹtẹ. ẹ̀yin màyá mi ẹ̀yin bàbá wa níparí àti gbọ́ dáwà yìí àbí dáyé àti wọ́n fẹ́ pèpè ó láwọn qualities tó gbọ́dọ̀ ní àti ṣàlàyé lẹ́yìn náà dáwà táwí yìí ó ní àwọn ó bùkátà owó ó bùkátà owó ibi tá a fẹ́ náwó sí àti ṣàlàyé báyìí ó wá ku ibo láti rówó <laughs> ẹ̀yin bàbá wa ibo láti rówó family meeting láti ṣe yìí o ibo láti rí owó tá a fi gbé ẹ̀sìn débi tó yẹ ká gbére alákọ̀ọ́kọ́ zakat gbogbo ẹ̀yin tí zakaba ti wọ́wọ́ yín ẹ lè yọ zakat yín sí masalasi àdúgbò yín ẹ lè bẹ̀rù ọlọ́run wàláhì wọlọ́jà àǹfààní zakawo torí ọlọ́run máa gbé àwọn àdáhùn láfọ̀ ọ́ ọlọ́run sì máa sínà fún ọ ò ní náwó fọlọ́run ọba kọ́lọ́run ọba aláàkọ́mọ́ sínà fún wa ma anfaqtum min shay fahuwa yukhlifu ọlọ́run tẹ bá ti ná èmi ó fún yín tó ju ìtẹ̀ lọ àdéhùn ọlọ́run ni ọwọ́ fẹ́ lówó mọ̀ ná zakati rẹ̀ dandan nìyẹn lọ́lẹ̀ béèrè lé wọ́n ta eighty five grams of gold iye tó máa ń ta zàkáwọ̀ ẹ́ five hundred eighty five grams of silver lọ́lẹ̀ béèrè iye tó máa ń ta zàkáwọ̀ tó ti ní two million ó lé two point two sókè lọ́lẹ̀ béèrè iye tó ń ta silver ń sin nínú yẹn zaka ti wọ́wọ́ ẹ̀ wọ́n tó ní three million ló ń wù mí sìn ọ̀yọ̀ zaka lónìí bóyá owó tó fi ń ṣòwò ni àbí ọjà rẹ stọọkì rẹ tó rí tà lódìdí ọdún kan tọ́dẹ̀ wà ń bẹ̀ tọ́dẹ̀ wọ́ọ̀sì three million ilẹ̀ tó fẹ́ tà mọ́tò tó fẹ́ tà tọ́wọ́ di three million tọ́dún kan wáyé pótó síta tọ́ bá dà tọ́ ọyọ̀ sàká wọ́n tó ní owó ní báńkì three million naira tọ́dún kan yípo bá ọyọ̀ sàká yọ sàká sílfà tí ọ bá ní agbára láti yọ sàká kíní sàká góòdì torí sàká góòdì sì ń tí million sókè lọ àwọn èèyàn wọn seventy million wọn ní olùdó wálẹ̀ nìyẹn seventy million naira nínú Ramadan yìí ń million ìwọ́n tó wá lò ní seventy million ọ̀sán ní three million gbogbo àwọn ọ̀dọ́ dánwò wá tí kálukú fojú fúrú yìí oye five million bẹ́ẹ̀ lákàtí àwọn yẹn ó ti dìbò owó yẹn ìyá sì ń jẹ dáwà ẹ̀dá kò tó ti tọ́wa zakati lára kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni tabaru'at òun ni ká máa gba fisa bíi lábàá sí máa gbà yìí àwọn olówó àwọn ni wọ́n máa mú wá àmọ́ nílẹ̀ tí wọ́n ń bí àwa làwọn máa lọ lè bá àwọn olówó kò yẹ kó rí bẹ́ẹ̀ ojúṣe gbogbo àwọn tá ní ni díẹ̀ díẹ̀ tá à ń dá yẹn tó bá ti pọ̀ yọ padà dágbára mọ́jú wọn máa gbé bíṣẹ́ bíṣẹ́ kọjá wájú rẹ mọ́ṣáláṣí kọ́ mọ́ wòran kọ́dà lómi rògbò ara súnà ni ìgbé àwọn ìnáwó kárí ni ọ̀dà ètò ti náà ti kọ̀rọ̀ sọ náà ti kọ̀rọ̀ sọ náwó kọ̀rọ̀ níjọ́ jímọ̀ sísà òmú báyẹ̀ báyẹ̀ lẹ́rí bóódà òmú one thousand lẹ́rí kí ló dé ọláwọn yẹn náwó owó kárí sọ wá náà ti kọ̀kọ̀ wọ́n jà ya wọn bá ya wọn ya wọn fẹ́ra rẹ̀ yọ táwọn àwọn tó náwó bá ń gba aládàá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó kí wọn káàbọ̀ pé ẹ máa wọlẹ̀ báàbù sọ́dáka ni wọ́n gbà wọn náà àlìjánà wọ́n lọ́ mọ́sàfà wọn náà sáàrin wọn ẹ̀yin bàbá wa nínú àwọn ọ̀nà tá a gbà rówó òun náà ni ká ní bísínẹ́sì tá à ń ṣe òṣèlú burúkú wọn sáà sí kọ̀ọ̀kan kí wọ́n ní bísínẹ́sì tí wọ́n ń ṣe ẹgbà ṣọ́ọ̀bù ẹrẹwà ẹra síbẹ̀ ẹfẹ nìkan síbẹ̀ tó bá lóòótọ́ tí ò ní gbowó yín lọ ẹ máa fún lówó sùn ìtọ́ bá kù ẹ máa darí ẹ̀ sí mọ́ṣáláṣí àwọn tó lówó láàrin wọn lè kọ́ bíndì kan bíndì yẹn alwakfu la ń pè endowment ìpè bíndì yìí ilé yìí náà àwọn ilé mẹ́jọ tí mo ní mo fi kálẹ̀ ẹyọ kan yẹn ẹ máa fi rent gbogbo ó dàbá ń gbà annually ẹ máa fi ṣe dáwà ẹ máa ná fún ìmáàmù àtàwọn tí wọ́n kọ́ mọ́ kéwú àtàwọn afọ àtàwọn ṣe dáwà wọn ò ní ta wọn ò dẹ̀ ní jogún ẹ̀ ọlọ́run ló ní ilé yẹn ní ẹ máa ṣe fẹ́ lọ́dún kan àwọn wá sí bá ṣe náà là ń ṣe lọ́wọ́ ẹnìkan dẹ̀ pè láti ilẹ̀ haúsá ó ní káfún nọ́mbà àwọn bá tó ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn program lọ́ba pè padà ó ní òun fẹ́ filé kan lẹ̀ náà àwọn ilé tó wọn nílé kù òun ní ilé tọ́pọ̀ òun bá fẹ́ yọ kan lẹ̀ ó ní ká lọ àdírẹ́sì ní bàbá yìí ní bàbá yìí ilé ọ́pṣẹ̀ tó wà ń bẹ̀ yẹn ẹ àwọn tó wà ń bẹ̀ kí wọ́n sọ fún wọn wípé owó wa o mọ́sálásí ni ká máa sáńsí o láti oṣù dé mọ́ yìí lọ òun fílẹ̀ fọ́ lọ́n pátápátá ebi wà sí lọ́gbọ́ ṣé òun náà ti wà lọ́dọ̀ lọ́nsìn kò ti máa jèrè sẹ́ẹ̀ báyìí owó tọ́jọ́ pé ọfẹ́ ọkọ̀ yọ padà bọ́ náà ni alimalu yadahabu hiluhu wa haramuhu àtàláàlì àtàràmù yọ padà bọ́ yọ wá dá kó fowó ra àyè sọ́dọ̀ ọlọ́run ọba wa mo wá bẹ lọ́wọ́ ọba ẹni ọba tí mo sọ yìí kọ́lọ́ mọ́sá ìjọ sàǹfààní fẹ́mi tí mo sọ kọ́lọ́ ìjọ sàǹfààní fáwọn àtàgbọ́ ẹ má jẹ́ adákẹ́ o ẹ jẹ́ àmọ́ ṣe dáwà ká sì máa náwó lé lérí káṣí máa ṣàdúrà fáwọn tá ń pè káṣí máa pè wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́n wọlé àánú ẹ̀ gbogbo ìtawà náà ti máa ṣe ọlọ́mọ́sàjẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn gbogbo àwọn tá ń pè ọlọ́mọ́sàjẹ́ wọn gbọ́ kọ́lọ́n jí wọ́n gbà kọ́lọ́n jí wọ́n ṣàǹfààní fún wọn àbẹ̀lọ́run gbogbo wa pátápátá tá wa lórí rẹ̀ ẹni wọn bá dá gbọ́ yìí ọlọ́njọ́ sáǹfààní fẹ́ mi ti mọ̀ sọ kó sáǹfààní fẹ́ yìí tẹ́ gbọ́ kó sì ní ìbálẹ́jọ́ dáadáa fẹ́ni kọ̀ọ̀kan jọ alkiyama subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون